والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السابعة عشرة وفي الآيات التي بعدها من سورة الرعد أعوذ بالله من الشيطان الرجيم أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبد رابيا ومما يقلون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله ذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال للذين استجابوا لربهم الحسنى والذين ومثله معه ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الله àwọn àpèjúwe tó kàn bá sì máa mú wa nínú Al-Qur'an ṣe ni máa mú wa fún àwọn ńlá káì wọn lè bá a rí fún àrùn wọn lè bá a tara rẹ̀ dá Ọlọ́run bá wọn wọn sì lè bá a gbàgbọ́ nǹkan tí ọlọ́run ọba fi bá wọn sọ̀rọ̀ nínú àfọ̀hán. àyà kẹtàdínlógún àpèjúwe méjì. méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú àyà kẹtàdínlógún àpèjúwe alákọ̀ọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú òjò tó rọ̀ eléyìí tó mú kí omi omi àgbàrá òjò kó máa sàn kó kún gbogbo ojúdò ìgbà tí omi àgbàrá bá kún gbogbo ojúdò àmọ́ yìí pé àgbàrá òjò kì í dá wà ọmọ kó pàǹtì mẹ́rù látàrí eruku tó wà ńlẹ̀ látàrí ìdọ̀tí ilé tí agbára òjò ọgbà mi kọjá agbára òjò yóò kó èfófó lórí èfófó yìí kò lè wúlò fẹ́ni kankan kò lè ṣàǹfààní fẹ́ni kankan àpèjúwe tàwọn olùgbàgbọ́ òdodo wọn là àpèjúwe omi tó rọ̀ láti sánmà tó di àgbàrá omi àgbàrá tó wúlò fọ́mìyàn gbẹgbẹ nínú rẹ̀ ọmọ èèyàn lè bò wẹ̀ nínú ẹ̀ ọmọ èèyàn lè bò mu nínú ẹ̀ ọmọ lè dà sóko rẹ̀ nínú ẹ̀ kódà ọmọ tún lè kó pamọ́ nínú ẹ̀ ṣùgbọ́n ìfófó orí àgbàrá ẹnìkan kì í dárò rẹ̀ jọ ẹnìkan kì í kóró rẹ̀ jọ kí lọ́ọ́ bá kó fi ṣe ìgbà táwọn èèyàn ń do àti gba omi eléyìí tó ṣe pé ó wúlò fún wa nígbà tágbà ara ń sàn lójúdò wọ́n wá mú asẹ́ ọwọ́ alẹ́ yẹn máa du omi èfófó orí omi lèmi fẹ́ lò kí ló ti fẹ́ ṣe fòfò rí ẹ̀ nítorí kò sàdédé jẹ́ fòfò bí ò bá jẹ́ dọ̀tí àpèjú àwọn múmi-ní tó yẹ pé wọ́n gbọ́rọ̀ ọlọ́run owó lò fún wọn sí wọn láǹfààní làpèjúwe omi tó rọ̀ láti sánmà tó dàgbàrá tó wúlò fọmọ èèyàn tí wọ́n bù mú nú ẹ̀ tí wọ́n bù wẹ́nú ẹ̀ àpèjúwe tàwọn káfíìrì òun náà làpèjúwe fófó orí àgbàrá tó yẹ pé kò wúlò fẹ́ni kankan kò sàǹfààní fẹ́ni kankan ìdọ̀tí ni tí àgbàrá òjò yàbá tó kó mọ́ mi látàrí eruku tí ń bẹ lárí erùpẹ̀ onímọ̀ sábà di èfófó lórí omi àgbàrá eléyìí jẹ́ àpèjúwe fáwọn káfìrí nítorí pé àwọn wọn àwúlò àwọn káfìrí wọn ò lè ṣàǹfààní kankan àpèjúwe tiwọn nìyẹn àpèjúwe ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ ti àwọn ẹni tó ṣe wípé wọ́n ń ṣiṣẹ́ awakùsà wọ́n ń ṣiṣẹ́ awa gold wọ́n ń ṣiṣẹ́ olùwà ohun àlùmáànì nínú ilẹ̀. nígbà tẹ ẹ bá wà tẹ kó gbogbo àwọn nǹkan àlùmáàní yìí jáde tó wá dé ọ̀dọ̀ àwọn alágbẹ̀dẹ tó ṣe é pé wọ́n yọ èyí tó bá jẹ́ gold lára èyí tí èyí bá ṣe gold tó bá fi lè gbé gold kaná òkúta gold tó má gbé kaná. tí wọ́n bá fi lè gbé fàdákà tí wọ́n bá gbé kaná lásìkò ìgbà tí wọ́n wá jáde láti inú ilẹ̀ yóò yọ ike góòlù náà kìí dá wà fàdákà kìí dá dúró ìdọ̀tí a máa lẹ̀ máa ìdọ̀tí a máa wà lára gold ìdọ̀tí a máa wà lára silver tó bá wọn kó iná bò tó bá rí iná dé lẹ́vù kan gbogbo góòlì tó wà nínú òkúta yọ lọ lọ́tọ̀ ìfófó kan wà lé sókè ìfófó tó lé sókè yẹn ìdọ̀tí lò náà ìdọ̀tí lò náà àwọn alágbẹ̀dẹ tí wọ́n yọ góòlì lọ́tọ̀ yẹn wọ́n ní asẹ́ kan ọ̀tọ̀ tí wọ́n fi sẹ́ èfófó tí ṣe ìdọ̀tí gold yẹn tí wọ́n fi sẹ́ kúrò lórí gold lọ́nà tó ṣe pé tí gold yìí bá padà gbẹ padà ojúlówó gold nìkan ni wọ́n wà ń bẹ̀ kò ní sí dọ̀tí mẹ́rin kí ló dé tá a kó pamọ́ bí tó tara gold jáde ni gold náà ní láti jẹ́ ṣé gold láà ma gbé gẹ́gẹ́ ní. àbí èfófó orí rẹ̀ tá a kó ntọ́ dájú ni pé góòlù láàmà gbé gẹ́gẹ́ o kìí ṣe èfófó orí rẹ̀ góòlù láàmà gbé gẹ́gẹ́ kìí ṣe èfófó orí ẹ̀ bẹ́ẹ̀ náà ni silva tó bá fi lè yọ tó bá fi lè débì kan tí wọ́n bá fi lè yọ tó bá fi lè débì kan ẹ rí i pé èfófó kan lè sórí tiẹ̀ náà ìdọ̀tí ni èfófó yìí ìdọ̀tí ọ̀ni èfófó yìí irú èfófó bẹ́ẹ̀ kò sí nǹkan tó mẹ́yìn yóò fi ṣe ìdọ̀tí lásán ni ìdọ̀tí lásán ni ìdọ̀tí lásán ni kò sí nǹkan tó mẹ́yìn yóò fi ṣe góòdì gidi ojúlówó sílvà tó wúlò fọ́mìyàn tí wọ́n ní fi ṣeré tí wọn ò ní fi ṣàwàdà tí wọn ò ní dànù àpèjúwe àwọn múmi nínú àpèjúwe àwọn múmi tó gbọ́rọ̀ Ọlọ́run tí wọ́n tẹ̀lé tó wúlò fún wa tó ṣàǹfààní fún wa. èfófó orí gold ìdọ̀tí orí gold èfófó orí silver ìdọ̀tí orí fàdákà ó jẹ́ àpèjúwe fáwọn káfírí àwọn ò wúlò fún kankan wọn gbọ́rọ̀ ọlọ́run kò lè wúlò fún wa gbogbo ntẹ́yìn gbọ́ tẹ́fìdání tó gbérí gbogbo ntẹ́ gbọ́ tẹ́fìdání tó wúlò máa wá gbọ́rù rẹ̀ kò lè wúlò fún wa kò lè sí wọn láǹfààní lè jẹ́ àpèjúwe méjì àkọ́kọ́ tí ń bẹ nínú àyà kẹtàdínlógún ọlọ́ni anzala minas samaa'i ma'a ọlọ́run bá sọ òjò kalẹ̀ láti sánmà. eléyìí àmì ńlá ni fún gbogbo àwọn tó bá ní làákàyè níbo ni wọn kó omi sí nínú sánmà tó fi wá jẹ́ wípé àti inú sánmà lomi ti ń dà tí ì bá sí ọba alágbára sẹ́nìkan lè ṣerú ẹ̀ sẹ́nìkan tó lè ṣerú ẹ̀ eléyìí ti tó lápẹẹrẹ gbogbo èèyàn dọ́lọ̀ wọn bá màkún sùn màsì kò sẹ́lòmíì tó lè rọ̀jò ọlọ́ọ̀nìkan ló lè kò sí ẹlòmíì tó lè pé kójú ọmọ rọ̀ Allahu Rabbul Alamin tó ní òun náà ló lè pé kọ́ ọmọ ti mọ̀ yín pé lábẹ́ ìtànjẹ fi ń bẹ nílẹ̀ adúláwọ̀ wọn náà nípa àwọn kan bẹ tán lágbára láti rọ̀jò wọn lè sí wọn létí irọ́ gidi nìyẹn o nítorí èèyàn bá ní èèyàn lè sí èèyàn létí ọlọ́run ló máa ń rọ́jò òun ló máa pé kójú ọmọ olùlọ́mọ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ díẹ̀ ọlọ́mọ bá ló máa ń sọ omi kalẹ̀ láti sánà wọn á ní àyà yìí nínú fiqh tẹ́bá wọ ni anzala minas samaa'i òní ń rọ ní ń sọ omi kalẹ̀ láti sánà kí ni ìdájọ́ ká òjò ká fi sàlùwàlà àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ ṣé omi òjò tí ń bọ̀ tààràtà tí ò kọlu kan kó tó dà sínú abọ́ta gbélẹ̀ àbí èyí tó gborí páànù wa èyí tí ò kọlu nǹkan kan méjèèjì ṣé ẹ̀rọ kó páànù yẹn ó lè sọ omi dorí sí mi ṣèwọ̀n pé tí òjò bá rọ̀ pàápàá jùlọ ìgbà tí ń ṣẹ̀ṣẹ̀ ń rọ̀ yìí kò sí bí yóò ti ṣe gba orí páànù dà sínú drum tí ó dà sínú baff àfikọ́ han zinc yóò han ẹni tí wọ́n fi ṣe páànù so síbẹ̀ wá ní ìta gbé kalẹ̀ orí kò lè rí bákan torí lélẹ̀ tí omi tó gba orí zinc kọjá tó bá fi lè han zinc tá a sì fi dá àmà yàtọ̀ kọtọka lò fẹsìn wa tóró ti dàbí omi ọṣẹ ó dàbí omi tíì ó dàbí omi ọbẹ̀ omi gẹlẹlẹ yìí omi kwanu a gbọ́dọ̀ fi sàlùwàlà ṣùgbọ́n tẹ bá wọ àyà yìí àyà yìí ń tọ́ka sí pé omi tá à sọ̀rọ̀ ìkọ̀gbórí kwanu sọ̀kalẹ̀ ọsọ̀kalẹ̀ tààràtà ni nítorí pé anzala minas sama'i ma'a ma'a mutlaq mutlaq wọn ọ̀la eléyìí làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ni wọ́n tara rẹ̀ mú àlàyé irú omi wo lọ́tọ́ ká máa lò fálò àlá wa irú omi wo lọ́tọ́ ká lò fáwọn ọ̀wẹ̀ tẹ̀sìn mú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lọ gbọ́dọ̀ jẹ́ máa ń mutlaqa máa torí ń gbà tó lọ sọ̀rọ̀ mi bí ẹni. anzala mina samai maa mutlaq ìyẹn ni omi wo ní lomi tá a lè lò fún mara wa òun lomi tí wọn bá omi yóò túmọ̀ omi ni yóò túmọ̀ si, tọ irú omi wo láwọn pè ni omi tọ́ ikomi omi tá a rí wájú wa yóò túmọ̀ sí yóò omi ti àwọ̀ rẹ̀ yi pada. yóò jẹ omi tó òórùn rẹ̀ yí padà yóò jẹ omi títí tọ́wọ́ rẹ̀ yí padà nítorí pé tí àwọ̀ rẹ̀ bá yí padà tó di aláwọ̀ aró a lè pè lómi má kí láà máa pè omi aró bẹ́ẹ̀ náà ni títí tó jábọ́ sínú ẹ̀ bíi tí olókùn ọwọ́ ajábọ́ nú ẹ̀ ọwọ́ àdáláwọ̀ ọtí wọn á ní kí lélẹ́yìí á sọ pé omi tíì ọṣẹ bọ́ọ̀nù ẹ̀ á sọ pé omi wo lélẹ́yìí omi ọṣẹ irú eléyìí á lè lò ó torí kìí ṣe máa án mutlaqa ó ti di máa án muqayyada ó ti di omi tó yẹ kí lè pè lómi lásán àfi ká là títọ́wò rẹ̀ ńlọdí àmọ́ pé nǹkan ṣe omi yẹn ó hàn yọ omi yẹn ti dun dùn àádùn ṣúgà ó ti ń dùn dídùn oyin èyí tí yọ ń bẹ nù rẹ̀ kí láà pé omi yọ oyin ṣúgà ńkọ́ èyí tó yin ń bẹ nù omi oyin àlè fi sàlùwàlà akramakumullah wọn gbómi kalẹ̀ wọn wá ń sùn gbẹ efi wọn bẹ̀rẹ̀ sí ní látàgùn àbí tí wọ́n ti ń sùn gbẹ́yìn omi tí a wá gbé kalẹ̀ ó wá han òórùn ibi tá à ń sun wọ́n ń sùn gbẹ́ wọ́n ń sun gbogbo ẹ̀ ó wá ń rùn òórùn gbẹ́ kìí sì gbẹ́ tá à ń yà o ìgbẹ́ tí wọ́n ń sun omi kí omi èéfín omi tó ṣe kó ti han èéfín tá a lè lò fálù aláwa rárá tá a lè lo fún ẹ wa rárá kò kíyè sára wọ́n tó ń fi igi tó ń fi gbómi kaná ẹ fi igi gbómi kaná omi ìwẹ̀ ẹ wá fẹ́ fomi yẹn wẹ̀wẹ̀ jánábà gbọ́ òórùn ìfín nínú rẹ̀ gbogbo gítẹ̀ fi ń dáná ẹ̀ bí ń jáde padà sínú omi sá a fi wẹ̀ ẹ̀ a lè fi wẹ̀ àmì a lè fi po tíì tí ọba burúkú ọwọ́ nù rẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wẹ̀ tẹ́tí wẹ̀ ní ìsìn ó nídìí àtúnṣe so torí ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ máa án mọ́tòlákọ̀ irú àyà yìí ni àwọn olùmọ̀ ti rí omi tá a máa lò fún mara wa lábẹ́ òfin ṣẹ̀ríà ọgbọ́dọ̀ omi tá a bá pè lómi wọn ò ní pè kè ti pè lómi ni ah sómi lélẹ́yìn àwọn àjọsìn wa ìjọsìn táwọn sọ yẹn ọkárí nǹkan púpọ̀ o bí ká pé ìgbẹ́ yíyàn lẹ́wù tá a lè fomi tí sínú tá a lè fomi ọṣẹ sínú náà wọn ní kí ló burú bẹ́ẹ̀ a a water is a water sá omi eléyìí is a water omi kíni omi bí tá a ti tàka pín sẹ́ni torí rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ omi irú ètò lè fi sàlùwàlà kẹ́kẹ́sì o ẹlòmíràn sọ pé ìtọ̀ lásán ìgbẹ́ lásán bàbá àjọmí ọsẹ la fi sin kọ khalas o ọ̀dà tí ọba wa jẹ́ pé ìtọ̀ ó yíyàn lásọ àbí gbẹ́ ló yíyàn lásọ àwa rí omi ọsẹ àwa fi fọ àti ìwà ríru omi tá a lè fi sàlùwàlà tá a lè fi sìn ǹjẹ́ a lè lóru aṣọ bẹ́ẹ̀ láti sin lọ àgbọ̀dọ̀ lò àgbọ̀dọ̀ lò torí wọ́n sọ pé lódodo àárítọ̀ yẹn ń bẹ̀ mọ́ lódodo àárígbẹ́ yẹn ń bẹ̀ mọ́ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ sẹ́kù mẹ́ torí ru omi tíṣẹ̀rí aṣọ pé ká fi fọ́ kó ń bẹ̀ àti lò ó ó dìgbà tá a bá tó lò tó àwọn ní ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ sọ láti tòsí ó tòsí nítorí kẹlòmí wà tó ti ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sí wípé ìtọ̀ àbí ìgbẹ́ wà lára rẹ̀ omi tó fi sìn kìí ṣe irú omi tá a lè fi ṣàlùwàlá eléyìí tó túmọ̀ sí pé àárí ojúlówó ògbẹ́ yẹn bẹ̀ mọ́ àárò ojúlówó ọ̀tọ̀ yẹn bẹ̀ mọ́ ṣùgbọ́n lódodo ńkọ́ ìdájọ́ ọ̀tọ̀ àtìgbẹ́ yẹn ṣẹ́kù ọgbọ́dọ̀ jẹ́ máa ń mutlaqa tábà fẹ́ dáná oúnjẹ iromi omi tá à ń lò fálù aláǹnà ló yẹ ká máa lò tòró ń lomi tó da fálàfíà wa ń lomi táwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà ń ká máa lò láti fi dáná ń lomi tó pure yàtọ̀ sí kéèyàn kàn má dààmú fálàfíà ara rẹ̀ kẹjẹ pé rubbish nonsense yọkàn má dá sínú ni yọ má jẹ níjọ́ tí ọba dọ̀gúnlẹ̀ ọ̀sán jowó ń tọ̀ ọ̀rà lọ. wọ́n gbọ́dọ̀ jomi tọ́ ma wọ́n láwọn nǹkan kéékèèké táwọn ìkọjú sí táwọn ìkọjú ma táwọn mójútó àwọn náà ni mo padà dá wa gúnlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ torí látara ìjẹkújẹ àtàrà omi tí ọ̀dà táwọn fi ń dáná àtàrà omi tí ọ̀dà táwọn mu nígbà tí gbogbo ẹ bá lọ péjọ tó bá dìdàkudà nínú èèyàn padà wá fẹ́ tọ́jú kò níta máa jẹ sínú irú omi wọn láàmà lò ma'an mutlaqa wa anzalna minas sama'i ma'a àwọn aláṣọ omi kalẹ̀ láti sánmà o nínú agbára ọlọ́wọ́n bá nìyẹn ilé ìtàlómi ò lè ṣe nínú téèyàn máa ń mọ̀ nípa rẹ̀ téèyàn máa fi lékún ní ìmánì nìyẹn nítorí atako gbogbo àwọn òòṣà gbogbo nítorí sìn lẹ́yìn ọlọ́ pé wọ́n bí yín dáadáa lè sọ ẹ̀ka kan omi kankalẹ̀ láti sánmà drop kan wọn àbí yín dáa tẹ́lẹ̀ sọ̀kalẹ̀ à ń bọ̀sibọ̀si adúrò omi tí máa sọ̀kalẹ̀ láti sánmà tọ́lọ̀mbà rọ̀jò tọ́lọ̀mbà rọ̀jò ń gbà mí yìnyín ọ̀mà dà yìnyín ó sì máa dà yọ̀ ọ̀mà kọlu àwọn òrùlé ilé wa àfi bí ìgbà tí wọ́n ń sọ lóko léyìí tó ṣe pé tọba tó tọba gbé agbárí rẹ sínú rẹ gbogbo agbárí rẹ ni ó lè wàláhì torí tí yìnyín mi bá jálù ọ lórí ọgbà ọlọ́run ló ń sọ̀kalẹ̀ láti sàn fírísà wo ni ti ń sọ̀kalẹ̀ fírísà wo ni wọ́n ti ń sọ̀kalẹ̀ látòkè innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun asẹ́ lọ́rọ́ lọ ọlọ́wọ́n bẹ lẹ́dà bó ṣe wọ́n á rọ̀jò yẹn tó bá fẹ́ rọ nǹkan míì náà kọ̀ nání kankan kọ̀ nání kankan láti rọ òkúta o nání kankan láti sọ àpáta o láti sànà wọ́n lọ́wọ́ bá nìkan gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ ní Thailand pọ́lọ̀ ń rọ ẹja láti sánmọ̀ ẹja gidi láwọn ẹja pàǹpàǹpà àfa àṣẹ nǹkan ọ̀pọ̀ là ń dùn ọ̀pọ̀ débi pé kálukú ń wòran àwòmájú dúró ẹja yìí ti pọ̀ jù subhanallah ẹ́n tọ́wọ́ pé táwọn bá gbé ọ̀mbrẹ́là lọ báyìí tí n ta wíì bá dàlù ọ̀mbrẹ́là ọ̀kọ̀ọ̀kọ̀ dìgbàgbé torí ọ̀rọ̀ ni láwọn ẹja pàǹpàǹpà. tí ìṣẹ̀jà rọ́bà ẹja gidi tọ́lọ̀ ń láti sẹ́yìn sẹ́yìn ọ̀jẹ̀ rú abẹ́ ẹni jẹ Yorùbá lẹ́wọ̀ sẹ́ẹ̀jẹ̀ ẹni jẹ Yorùbá ní pápá mi ẹja làwọn ilé jẹ́ kí ní bí ó kọ́ ọ̀lùkọ́ kò sí nǹkan tó wa ó lè sọ odidi ó lè sọ odidi òkúta ńlá bí ọdún méjì sẹ́yìn ọlọ́run sọ òkúta ńlá ó sọ̀kalẹ̀ láti sánmà sílùú kan ní Russia wọ́n wá wo bí kìnìyàn ti ṣe tóbi tó wọ́n ló tó stadium ntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ tó bá bá àwọn èèyàn sẹ́mi káwọn ń lọ máa sálàmù àwọn parí ayé tí wọ́n bẹ̀rẹ̀ subhanallah ọlọ́run náà ti sọ àìmọye ayé àtọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ tá a kàn máa gbẹgbẹ́ rẹ̀ kọjá bí ìgbà tí nǹkan kan ọ̀sẹ̀ lẹ̀ Ah, eléyìí náà tó láyà pé nínú àwọn àmì tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ àbí kí lẹ́rù ká lè dèmó kèlà <laughs> táwọn á lọ sọ̀kalẹ̀ kíkọ́ kọ́ bọ́ọ̀lù lẹ̀ àwa gẹ́gẹ́ bíi ta ni torí ẹ̀ kò sí tọ́lọ̀ wọn bò lè sọ̀kalẹ̀ láti sánmà ọlọ́wọ́n ba ló ń sọ omi kalẹ̀ láti sánmà fasalat awdiyatun biqadariha àwọn ojúdò wa bẹ̀rẹ̀ sí ní sàn lóde wọn ru omi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ omi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ láti sánmà bómi yẹn ti ṣe ń pọ̀ bí ti ṣe ń pọ̀ lóde pé àgbàrá omi yẹn ń sàn láwọn ojúdò àgbàrá àwọn omi yẹn ń sàn láwọn ojúdò báwọn omi yẹn ti ṣe pọ̀ sí àbí bí àwọn bí àwọn ojúdò ti ṣe fẹ̀ sí bẹ́ẹ̀ ní kálukú gba omi sí báwọn ojúdò ti ṣe fẹ̀ sí bẹ́ẹ̀ ní kálukú gba omi sí nígbà tó ti rọ̀ omi tó bọ́ ọ̀pọ̀ pípọ̀ ojúdò yìí ó sì fẹ̀ gan bẹ́ẹ̀ lẹ́rìí tómi rẹ̀ ń kọ́ tí ó fẹ̀ jù ojúdò yìí ó fún jọjọ bẹ́ẹ̀ lẹ́rìí tómi rẹ̀ tó rú gbọ́gbọ́ sókè yọ́ọ́ máa sàn lásán dànù yọ́ọ́ máa sẹ́ dànù tó gbogbo àwọn ojúdò wọn wá kún fómi àwọn omi wá ń sàn nínú wọn lóde wọn abójúdò kọ̀ọ̀kan ti máa lóde wọn abójúdò kọ̀ọ̀kan ti tó. ọlọ́wọ́n ọba ló ṣe báyìí gbogbo àwọn odò wa yẹn ojúdò níwọ̀n nítorí pé ibi tó mi ń sàn gbà kọjá ni bọ́yá omi ń sàn bẹ́ẹ̀ àbótí ẹ̀ ti sànù rẹ̀ ti pẹ́ wáá dín náà wọ́n máa pè ojúdò ni a kì í kọ́lé síbẹ̀ nítorí tá a bá kọ́lé síbẹ̀ á pọn ni torí níjọ́ tó mi bá dé wọn kì í júwe ọ̀nà omi dọ́nà rẹ̀ bẹ́ẹ̀ bá kọ́lé dí ojú ọ̀nà omi omi ò lè yín kó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbà lẹ́rọ̀ ẹ padà gbà lélẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá gbọ́rọ̀ ọ̀sàn fún bí aláìgbọ́rọ̀ lọ omi padà ẹ fọ́ sí ẹ̀gbá bòmíì àsìkò tó mi bá dé òun sọ fún yín pé ibi táwọn bàbá ń ti máa gbà àgbàrá ya ṣọ́ọ̀bù ilé tí ọmọ ara rẹ tó lọ dúró lójú omi omi ẹsẹ̀ gbé torí ẹ̀ àlùwádìí ojúdò omi ń sàn ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ti sàn ń ojúdò náà ni a sì rí nínú àwọn nǹkan tí ma jẹ́ kí lò ó ní gbogbo nǹkan rẹ̀ bí omi ní ẹfun lẹtọ rẹ ẹlànà rẹ kọ làgàrà kí wọn máa jẹ pé njọ tójú bá dé táwọn á sókè sódò orígbà àjò káàrí kaná ẹlànà omi kọ ẹ má ọ̀nà omi ẹ má di omi lọ́nà ẹ má dalẹ̀ sínú ojú àgbàrá gbogbo lẹ́yìn tẹ́ bá tó kó jáde nínú lẹ́yìn ládùúgbò yín ibà wà ní ọ̀ máa ọba àwọn àlùmí ọlọmọ àlòsò bẹ́ẹ̀ ọmọ wa yàgbẹ́ táwọn èèyàn bá ti gba abẹ kọjá yọ ọmọ wa rún ra ẹ a'udhu billah mo lọ làjú bu ọkọ ni ọmọ wa bínú aróko tún ti rí wọn ò ní tọ́lẹ́tì lè rẹ̀ ni ẹ wá dúró owó tí ná láti tún àwọn ojúdo wa ṣe oríṣiríṣi àwọn gọ́tà tí wọ́n ń ma síbẹ̀ ní ma ṣe mákàbẹ àwọn ẹlòmíì pàṣẹjẹ òbí tí so lẹrùn àwọn ẹni tí wọn tún nǹkan ṣe fún yọ wà lọ ya sòkòtò bẹ yọ ma yàgbẹ́ bẹ ilé ìgbẹ́ wọn kọfọ dànù àbí wọn lànà kalẹ̀ fún mi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ọgbọ́n yóò kó o kó ń lè rẹ yọ lọ dà síbẹ̀ ojú ọ̀nà tó yẹ kó mi ọmọ àgbà ní yọ di ìjàkadì níjọ tó di akramakumullah àwọn ẹlòmíì wà tí ò tó bá ti ṣe bí ìgbà tó jò sú báyìí wọ́n á lọ sílé ìgbẹ́ wọn lẹ̀ wọ́n sì ti darí àwọn egboro ìgbẹ́ wọn síbi àwọn ojúdò wọ́n ti darí rẹ̀ bẹ̀ wọ́n máa pọnmi wọ́n máa rọ sí inú sálángà wọn máa rọ mi sí wọ́n sì ti sí ọ̀nà tí wọ́n máa bá jáde ìgbẹ́ wọn á tú jáde àkàràmọ̀kọ́mọ̀lá ló kọ pé kígbẹ́ ọ lọ bá ní ba ojúdò tí wọ́n tún ṣe ìjẹ́ sọ́dá bẹ́ẹ̀ sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀ ẹ̀ lajú kọ́bọ̀ á ẹ ò ní sanwó fẹ́ni tí ọ̀bọ̀ kó gbẹ̀yìn ìgbẹ́ rẹ ọfẹ́ display rẹ fún gbogbo ara yìí pé ẹ wò gbẹ lébà ti rí o àwọn ará lébà ẹ wò gbẹ wọn ti rí o ó dìde lẹ́yìn káma hùwà ọ̀làjú ọ̀dà púpọ̀ ìwà ọ̀làjú lọ yẹ wa torí pé tí wọn bá ti hùwà aláìlájú kì í yàtọ̀ sẹ́ranko kì í yàtọ̀ sẹ́ranko kí wọn kí wọn tó wá differentiate rẹ pẹ̀lú ẹranko gbà tí wọn bá ti hùwà báyìí torí dìde lẹ́yìn báyìí bẹ́ẹ̀ wọn máa ń ṣe láwọn ìlú kan Nàìjíríà tójò bá ti sú báyìí àwọn gọ́tà tí wọ́n rondo rondo báyìí tiẹ̀ rondo rondo tó gba wájú ilé kálukú kọjá àfa ṣé gbogbo òjò tó bá sú ní máa rọ̀ òjò wá sú dẹ́dẹ́dẹ́ bí ìgbà tí ó rọ̀ ọlọ́run wa ni kò máa rọ̀ kókó lọ wọ́n ti wá sígbè ilé bíi fifty ní ìsìngbẹ́ ti kún wájú ẹ̀ la hawla wala quwwata illa àìsè jà àìsè bẹ́ẹ̀ wulẹ̀ àmàlùra pé ta ló lórí ibú tó ti gbẹ́ yìí o wọ́n ò tírèsì ẹ̀ títí wọ́n dààmú àbí wọ́n ní dààmú àríwá adúlé tí àtúríwá adúlé tí ọjọ́ pé kèsì lè tì ní jùmbọ̀ ilé tòkè ni àtúrí ilé tòkè náà á ah, àjẹ́ pé ilé tó wà lókè ni ibi tó bá pin sí ẹjọ́ ẹ wo sálángà lè yìí. ó túmọ̀ sí pé ìwọ ọ̀làjú lọ yẹ wá ojúdòun tó bá ń firi àwa gan lákòókò lálàáfíà torí tómi bá dé omi ẹgbẹ́ bẹ́ẹ̀ o wàláì tó la omi ẹgbẹ bẹ kò sì sí tó lè dúró wájú rẹ yóò gbé náà kò sí tó lè dúró wájú omi tómi ò lè gbé ẹ rí i pé tí omi bá kún omi bá kún orí gádà tó máa ń sọ fáwọn mọ́tò pé ẹ má lọ tó máa ń sọ bá bá bá bá land cruiser land cruiser ni mọ́tò tó ń fọgbóró á rí bí ó ṣe kúrúùsù lẹ́ńbì lọ́ba dórí gádà omi tí wàá kún orí gádà ẹ rí i pé bí ṣe ń lọ omi ọ̀ma dá padà bí ṣe ń lọ omi ọmọ da padà bí ṣe ń lọ omi ọmọ da padà tọ́ba ní dandan gbọ̀n òun ọ̀lọ́ náà ní tómi bá tú dé wàhálà ẹ̀ ní ma bómi ṣe gbé mọ́tò tó gbé tó gbé tó sì sọ sínú tó sọ sódò pé ọ̀fẹ́ bá ń lọ agídí àrè máa bá mi lọ subhanallah kò sí nǹkan náà tómi ò lè wọ́ omi ọ̀la pápọ̀ lẹ́sẹ̀ àmọ́ gbogbo tó bá dún wájú rẹ̀ ń kọ́ ń wọ̀ lọ ni so ńgbà tó tọ́lọ̀ bá ti wá ràn wá lọ awa náà láwọn ojúdò kí ló yẹ ká ṣe ká jẹ́ kò burú ká darí omi ìwẹ̀ wa omi tá à ń bá wa kó máa kọjá gbogbo gọ́tà wa lọ bábẹ̀ lọ já síbẹ̀ àmọ́ kì í wá sí ká máa o kì í ṣe ká o ẹ̀hìn ẹ̀rì kí ń gbà tá máa ń àwa náà lápadà torí pé gbogbo ìjọba ti kò ní gbé bàjẹ́ ńgbà tó ti tómi bá sì ti ń sàn lórí kòlítà kí náà padà ṣẹlẹ̀ yóò di pé ń tọ Ọlọ́run bá ní àwọn aláṣomi kalẹ̀ láti sánmà gbogbo àwọn ojúdò kọ̀ọ̀kan wọ́n sì di ń táwọn omi yìí ń sàn nínú wọn lóde wọn bójúdò kọ̀ọ̀kan ti tó fàtẹ́mẹ́lẹ́ ṣẹ́yìdó zàbẹ̀dẹ́ ń rọ̀ bíyà àsìkò gbà tí àgbàrá yìí wá ń sàn lọ tí ń san lọ kọ̀dá san lọ oko dọ̀tí pàǹtí mara oko dọ̀tí àti pàǹtí oko mọ́mi bí ti ṣe ń san lọ ẹ wá rí ìdọ̀tí àti pàǹtí eléyìí tí àgbàrá òjò kó kó ti di èfófó sórí omi àgbàrá yọ wá lé sókè onírọ́ọ̀bìyà ẹ̀rí kó ti lé sókè rẹ̀ ó ti dè fófó yọ dàbí ìgbà tí a bá mú ṣáì tá a kó tíì tá a fi mílíkì sí àti bọ́ǹbìtà táwọn á ń da sínú kọ́ọ̀pù kan láti inú kọ́ọ̀pù kan sí kọ́ọ̀pù kan láti inú kọ́ọ̀pù kan sí kọ́ọ̀pù kan láti inú kọ́ọ̀pù kan sí kọ́ọ̀pù kan kókó lè bá a tutù á wà á rí kíní ọ̀sẹ̀lẹ̀ kíní kan bí ọṣẹ yọ wà lórí ṣáì yẹn òní wọ́n ń pè ní èfófó onizabed onizabed èfófó ìdọ̀tí ni ókè nígbà tí wọn náà wà á ṣáì tí ń ṣe báyìí ṣé eléyìí ló mú àbí tí ì lọ ń wá olùkọ́ sọ fún iṣẹ́ àgbẹ̀ dàpọ̀ ẹ̀ wọ́ kínní ikú á yọ ọmọ olú ẹ̀ lọ́nà tó eléyìí ni wọ́n ń pè ní zabed lọ kì í dá lọ yóò kó dọ̀tí kó pàǹtí mára látàrí eruku tí ń bẹ ìpẹ́ tí ń lórí ẹ̀ ìdọ̀tí àti pàǹtí là ń lórí omi yẹn ẹ̀rì tó léfó lórí omi yẹn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé òkun òun náà ní èfófó lórí lásìkò tó mi òkun tí máa tí máa tí máa tí máa tí máa ń rọ tí ń rọ lọ síwájú tí ń rọ lọ sẹ́yìn tí ń rọ lọ síwájú tí ń rọ lọ sẹ́yìn ẹ̀rí èfófó tí ó lè sórí òkun èfófó yóò lè sórí òkun ẹ̀ bí n tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa onídìí ẹ̀ máa ń ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan ó ti di mọ́kàndínlọ́gọ́rùn tẹ́ wá pé ti ọgọ́rùn pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ọlọ́run yóò pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín yóò foríjì yín kódà kó ṣe pé àwọn àṣìṣe yìí yẹn wọ́n pọ̀ wọ́n tó ìfowófó orí òkun ẹ wò ìfowófó orí òkun yọ òun ṣègèlè mà níbi òkè so kódà kó ṣe pé àwọn àṣìṣe yìí yẹn pọ̀ ó tó ìfowófó orí òkun ọlọ́run forí rẹ̀ jì ọlọ́run ní nígbà tí omi yìí bá wá ń sàn omi àgbàrá yóò kó dọ̀tí kó pàǹtí mára rẹ̀ látàrí eruku tí ń bẹ lára ìpẹ́ yóò wá di èfófó tó léfò lórí omi àgbàrá eléyìí jẹ́ àpèjúwe alákọ̀ọ́kọ́ àpèjúwe omi tó sọ láti sámà tó kúnná àwọn ojúdò ní òdiwọ̀n bí gbogbo ojúdò ojúdò kọ̀ọ̀kan ti ṣe máa ṣùgbọ́n tó ṣe pé àgbàrá yìí kọ̀dájú omi lásán má ó ti kó dọ̀tí kó pàǹtí mára ìdọ̀tí àti pàǹtí látàrí eruku tí ń bẹ lára ìpẹ́ ó ti di èfófó lórí omi òkun lórí omi àgbàrá òjò àpèjúwe alákọ̀ọ́kọ́ nù. wa mimma yuqiduna alayhi fin nar ibtighaa ibtighaa hilyatin aw mata'in zabadun mithlu. èfófó mi tún wà èfófó kejì ó náà lè fófó tí máa wáyé látàrí ohun àlùmáàní ilẹ̀ bíi wúrà bíi fàdákà tọ́mi èèyàn wà jáde kúrò nínú ilẹ̀ ìgbà tó wàá wà jáde nínú ilẹ̀ tí wọ́n wá dáná sí wípé kó gbóná débi tó yẹ kó gbóná dé tí wúrà ó fi dá dúró tí fàdákà ó fi yọ lọ́tọ̀ ìgbà tí bá ń gbé gbóná báyìí. yìí máa ṣẹlẹ̀ pé àti wúrà tàbí fàdákà àwọn náà máa lé fófó sórí lásìkò ìgbà tí wọ́n ń gbé gbóná alágbẹ̀dẹ ló lè mà àsìkò tí wọ́n ń gbé òkúta góòdì kaná tí wọ́n fẹ́ purify rẹ̀ tí wọ́n fẹ́ nu gbogbo ìdọ̀tí tọ́ba hó domi ẹ̀ pé fófó ìfófó tó lé sórí rẹ̀ yẹn ìdọ̀tí ni wọ́n sẹ́ tí ó fi wá ku pure gold bẹ́ẹ̀ náà ni silver àsìkò tí wọ́n bá gbé kaná tó bá gbóná débi tí gbóná dé tó ti yọ́ tó ti domi yóò lé ìfófó sórí ìfófó yìí wọ́n sẹ́ torí pé ìdọ̀tí ni ọlọ́ọ̀ni látara ń tọ́ mi èèyàn máa dáná sí. Si láti mú nǹkan ọ̀ṣọ́ jáde lára wọn kí ni wọ́n máa gbé gbóná tí wọ́n dáná sí láti yọ ọ́ kó lè bá a dé ń ṣe nǹkan ọ̀ṣọ́ lára rẹ̀ òun náà ni wúrà tàbí fàdákà gold or silver lára tiẹ̀ náà ń gbọ́ àwọn bá ń gbé gbóná láti yọ ọ́ wọ́n á máa tara tiẹ̀ náà rí èfófó tí ó lé sórí rẹ̀ èfófó tiẹ̀ náà yàtọ̀ sí èfófó tó lé sórí omi àgbára èfófó orí omi àgbàrá kò wúlò bẹ́ẹ̀ náà ni èfófó orí wúrà tàbí fàdákà kò sàǹfààní méjèèjì èfófó lásán ni tí ò wúlò ṣùgbọ́n èfófó kìí sábà wà nísàlẹ̀ omi òkè omi ló máa ń dúró èfófó kìí dúró nísàlẹ̀ wúrà òkè wúrà ló máa ń lé èfófó. kèé dúró ní ìsàlẹ̀ fàdákà òkè fàdákà ló máa ń dúró ìyẹn ni pé fòkè ìfowófó ti pọ̀ jù ìgbéraga ìfowófó ti pọ̀ jù ìfowófó ọ̀mọ̀ wọn ara rẹ̀ sẹ́mi kété fòfó bá wà lábẹ́ omi àbátírì tẹ́fòfó tó bá ń bẹ nísàlẹ̀ gold àbátídàmà bá ń bẹ nísàlẹ̀ fàdákà kàkà ìgbéraga ni òkè lókè lẹ́ẹ̀bá pé ọba lọ wòran lókun èfófó orí òkun wọn sọ pé èfófó sàlẹ̀ òkun èfófó orí òkun orí òkun lórí tó lé góńgó báyìí irọ́ sì ni òfútu fẹ́ tẹ̀ tí o kò nítumọ̀ kò sáǹfààní kan fún pé ọba ló bo ó fi sàlùwàlà ó bo fó bẹ́ẹ̀ náà ni èfófó orí àgbàrá pé ọba ló bo ó bu dọ̀tí èfófó orí gold or silver ìdọ̀tí lòun náà bẹ́ẹ̀ làwọn káfìrí o káfìrí ọmọ àwọn ara rẹ̀ tó ń ti pé kò wúlò kò sàǹfààní ń bọ́lẹ̀ bá òkè ni ó lè sí tí ó sàpá gàǹgà báyìí yóò mọ wúra rẹ̀ ni la yaghurrannaka taqallubu alladhina kafaru fil bilad mata'un qalilun thumma ma'wahum jahannamu wa bi'sal mihad ọlọ́ọ̀ni lílọ bíbọ̀ àwọn kèfèrí lórí ilẹ̀ kò gbọ́dọ̀ yọ lẹ́nu fùkẹ́ wọn kò gbọ́dọ̀ jọ lójú mo tó bẹ́ẹ̀ mo ju bẹ́ẹ̀ lọ wọn ò gbọ́dọ̀ kásì nǹkan ìgbádùn kínkínní ni ní paríparí rẹ̀ ń bo ní ọ̀padà jẹ́ ìbùpadà sí wọn jahanna ó burú jù níbi téèyàn máa téèyàn máa lò jahanna máa burú nítẹ̀ torí ẹ̀ káfìrí àpèjúwe rẹ̀ àpèjúwe fòfò ni kò ní kò ní mọ̀wọ́n kò ní mọ̀wọ́n ara rẹ̀ yóò tún máa gbéra ni yóò máa wúra ni làwọn كذلك يضرب الله الحق والباطل báyìí lọ́lọ́ máa ń fi àpèjúwe òdodo àti bàjẹ́ ní máa fi lélẹ̀ àpèjúwe òdodo tàpèjúwe omi tọrọ láti sánmà ti ń sàn nínú àwọn ojúdo eléyà wúlò àǹfààní pọ̀ mbẹ́ àbá ọ̀mọ̀ pé náà níjọba máa kójọ ni tí wọ́n máa darí rẹ̀ lọ sí dáàmù pébómi àgbàrá yẹn náà wọ́n ń darí lọ sí dáàmù òun náà ló lè wà ń bẹ̀ fódìdí ọdún kan tí wọ́n mọ̀ fáráàlú mu bẹ́ẹ̀ ni ọkàn jẹ́ pé àwa láwọn àwùjọ wa àyè lo àǹfààní tọ́lọ̀ ń fún wa ni àbí tap water nílé tí sẹ́yìn rírí bóyá bóyá wọn àdúgbò kan bóyá wọn àdúgbò kan àmọ́ ninety nine point nine percent ìlú àwọn òrírí àwọn òrírí ẹ wá wàá dúró omi tí ń péjọ sí dáàmù àwọn lọ fà wọn ń tà fún wa ọlọ ẹgbọn nǹkan mọ ẹgbọn nǹkan mọ ẹ wá dúró omi tí ń sọ̀kalẹ̀ bójú ọba rọ̀ rárá tó bá rọra rọ̀ díẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú tí gbogbo ẹ bá fi lè bá àgbàrá òjò lọ sí dáàmù yọ yí ọ adúró omi tá a kò jọ ní ìsìn yọ yí ọ so eléyìí ni àpèjúwe òdodo wípé omi àgbàrá òjò ń wúlò bẹ́ẹ̀ náà ni gold eléyìí tá a ṣe jiná tá a ṣe jiná tá a ṣe jiná eléyìí tí èsì fúnfún ó wúlò àpèjúwe òdodo nù àpèjúwe irọ́ oná làpèjúwe tèfófó orí àgbàrá oná làpèjúwe orí gold or silver irọ́ lásán ni tọ́ba pé ni wọ́n bá ń lé òsè rà kọ́dà àwọn mu ti sẹ́wọ̀n ọkọ tí náà máa ni ẹ̀hẹ́n mu ti ń má dà sínú táǹdà sí ti ń hó ti ń hó ti ń hó òun náà á rí i pé ètò ọjọ́ tí òun kò tí ì ju one over ten lọ àbí òye wa èfófó ti kún kọ́pù èfófó ti kún nine over ten onáwó wa wá bí ó ṣe kó ìfófó dànù pé àwọn oṣù wa kún kọ́pù fólúwa rẹ̀ á oṣù wa kún wàhálà tí ó kọ́kọ́ bọ́ dára rẹ̀ so ó lè wá síbi kan tí ó fi máa tí ó fi máa ṣẹ̀ dànù yóò máa ṣẹ̀ dànù yóò máa ṣẹ̀ dànù tó bá tutù bùnmi sí yóò tún ru èfófó náà ẹ tọ́ba wa di pé òǹgbẹ kínní burúkú yìí ti ń gbẹ jù yọkàn dání tọ́ba wa dá gbogbo ìfúnfún wa fún ara mú irun mú ọ̀daràn wọ́n á pé irun mú ní sáyẹ́nsì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so eléyìí túmọ̀ kí ẹsẹ̀ tó náà fẹ́ mu nù nǹkan jù ni nǹkan jù pé kínní yóò tètè ṣe ń ṣe ń fẹ́ yìí torí ẹ̀ ìfófó kọ́ làwọn ògidì ní kálukú wa àpèjúwe àwọn múmi nílò gidi àpèjúwe àwọn káfíìrì nìkéni èfófó a ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ló ń ṣe àpèjúwe yẹn o ọlọ́run wa nífa zabadu tí ọba ti yọ èfófó ń tiẹ̀ ọba àjẹ́ tàgbàrà ọba àjẹ́ ti gold or silver ọba àjẹ́ ti nǹkan míì fẹ̀yẹ́dẹ́hẹ́bù jù fẹ́ẹ́ yọ lọ lásán yọ lọ lófo yọ lọ lásán yọ lọ lófo ni kò wúlò èfófó orí àgbàrá yọ lọ lásán yọ lọ lófo kò sẹ́ni tí ń dù nítorí pé àwọn tí ń ṣiṣẹ́ ń wọta tí èfófó orí àgbàrá wọn ń dù àbómi omi ni o bàbá goldsmith tí èfófó gold ní ń dù àbógidì rẹ̀ ògidì rẹ̀ ọlọ́ọ̀ni èfófó yọ lọ lásán yọ lọ lófo bí ó pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lè fófó. bẹ́ẹ̀ ni èfófó àwọn ọ̀mùtí oní ọ̀lọ́ lásán ni kí ọ̀lọ́ ló fò kódà wọ́n lè pe ilé ọtí lẹ́jọ́ èfófó ṣe pọ̀jọ́ tí lọ gan náà ṣe èfófó làwọn fowó rà ní àbọ́tì wọ́n lè lágbọ́n abẹ wọ́n lè máa sí fáìlì ẹ̀ fúnra wọn àwọn máa wò pé èfófó ti pọ̀jù àwọn ọtí ńlọ tọ́. So, وأما ما ينفع الناس فيمكث في الأرض èyí ó wúlò fáwọn èèyàn òní ọ̀sẹ̀ kù ẹ̀rí kó mi agbára hàn tẹ bá níbi tẹ fẹ́ gbàjọ sí bíi dáhùn wáyé pé gbogbo lẹ́yìn nìṣẹ́ àti darí gbogbo omi wa pé gbogbo gọ́tà gbogbo kíní tíjọba ń gbẹ́ yìí kọ́dà omi odò ńgbọ́ bá yá yọ padà lọ yọ padà lọ dà sí dáhùn ẹ̀rí pé ńgbà tó bá dé dáhùn yẹn omi tí ó wúlò ní ọ̀sẹ̀ kù ìdọ̀tí ọ̀wà lè fò ó lórí omi dáàmù yẹn kí ni ìjọba máa ṣe wọ́n máa kó ìdọ̀tí yẹn kú wọ́n máa kó ìdọ̀tí yẹn kú torí wọ́n lọ lófo ni yọ lọ lófo ni tọ́ba wa kó omi tí ó wúlò ọ̀nà àbẹ̀rẹ̀ sí ní treat tí wọ́n máa fomi tí wọ́n máa fogun sí tí wọ́n máa fọ́nù kí wọ́n máa bá fún wa mú kó mu mu subhanallah ẹni tí ọba ti wúlò fáwọn èèyàn yọ sẹ́kù. bẹ́ẹ̀ náà ni gold tẹ bá gbé apẹ̀rin kaná tẹ wá da gold tẹ dòkúta gold sí tẹ kóná yáǹdì gidigidi tí iná yìí bá mú débi kan láyé kí gbogbo ọyọ yóò domi bá domi tán yọ di wípé èyí tó jẹ́ gold gangan nígbà tó bá tutù èyí gold ni ọ wà nílẹ̀ ìdọ̀tí yẹn kọ́ yóò lè fò lókè alágbẹ̀dẹ kí ni ó yóò po gbogbo dọ̀tí yẹn yóò kókó torí kọ́ mọ́ bàa ba gold jẹ gbogbo tí ó bá wúlò fáwọn èèyàn òun ó dùn etí ò ní wúlò ńkọ yọ lọ lásán lófo tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá ló fi kadhalika yadribu Allahu al-amthal báyìí lọ́lọ́wọ́n ló máa ń fi àpèjúwe lélẹ̀ àpèjúwe àwọn múmìnì àwọn ẹni tó ṣe é pé àwọn wúlò wọ́n gbọ́n tó wúlò fún wa àwọn náà ṣàǹfààní lára rẹ̀ làpèjúwe àgbàrá òjò tó wúlò nítorí húsínà ọjẹ sígọtò tafdil sígọtò tafdil fún hasana hasana húsínà kẹ́ẹ̀bí kẹ́ẹ̀ sọ wípé ahsan tọ́jẹ́ sígọtò tafdil fún hasan hasan akọni tábà fẹ́ mú sígọtò tafdil wá ń bẹ̀ gbọ́dọ̀ láti wí af'al. ahsan a hasanatun abo ni wàá sọ husna fu'la so nítorí de gbogbo àwọn ẹni tí wọn bá dọ ọba lóhùn báwo wọn ṣe dọ Ọlọ́run ọba lóhùn ti pè wá lọ́pọ̀lọpọ̀ falyastajibu li Ọlọ́run ẹdẹ mi náà lóhùn tẹ máa kí n máa bi ẹgbàá mi gbọ. la'allahum yarshudun kí ẹ lè bá àjẹni tí wọ́n mọ̀ ní. torí ẹ̀ lilladhina istajabu li rabbihimul husna àwọn ẹni tá ń tọ́ ọlọ́run ọba lóhùn nígbà tó ọlọ́run ọba pè wọ́n ẹsẹ̀ islam wọ́n ṣe islam ẹsẹ̀ imani wọ́n ṣe imani ẹ̀hùwà imani wọ́n hùwà imani. àwọn eléyìí ẹ̀san tó dáa ju gbogbo ẹ̀san tó dáa lọ yóò jẹ́ tiwọn àwọn náà sì ti mọ wo dáa ju gbogbo ètò dáa lọ láyé ń bì ọlọ́run ràn wọ́n lórí gbogbo ọ̀tá wọn ajẹ́ pé èmi fẹ́ borí ọ̀tá rẹ̀ wọn náà fẹ́ borí ọ̀tá rẹ̀ ọ̀nà wo la fẹ́ fi borí wọn ẹ̀yẹn ṣe dáadáa nítorí kíni torí pé wọn náà dọ́lọ̀ wọn bá lò wa inna jundana lahumul ghalibun ọlọ́ni dájúdájú àwọn ọmọ ogun wa ní òbórí kò sí bá àwọn ọmọ ogun àṣetọ́ni sí lè borí àwọn ọmọ ogun ọlọ́ àmọ́ nǹkan tí ń ṣe àwọn ọmọ ogun ọlọ́run tí wọ́n fi ní borí nípa àwọn náà dọ́lọ̀ lò aha lilladhina istajabu li rabbihim gbogbo àwọn ẹni tí wọ́n dọ́lọ̀ wọn bá lóhùn ẹ̀san tó dáa ju gbogbo ètò dáa ló ń bẹ fún wọn láyé àti lọ́run láyé ń bí ọlọ́run ràn yín ṣe lórí ọ̀tá yín gbogbo èèyàn láyé yín máa dùn máa púpọ̀ kó wọn borí ọ̀tọ̀ wọn torí bá méjì kọ nítorí pé ọ̀tá rẹ ní máa dùn mọ́ jù iná ni kọ́ máa lé kọ́ máa bà á. kọ́ máa fìdí rẹ́mi gbogbo gbà kọ́ pọ́sì fún gbogbo èèyàn àfiwọ́ nìkan ntí ọmọ wọ̀ ọ̀tá rẹ̀ ìtumọ̀ pé ọ̀tá ń yọ̀yàn nu ni pé kọ̀ bọ́ sí èèyàn yọ̀ máa dùn mọ́ òun yọ̀ máa fìyàn rẹ̀ alẹ́ títí àbá yọ̀ máa kọta kọma yọ kọma fiọrẹn tọ bọlọmọba wa ràn ọ sí lórí ọ̀tá rẹ̀ kò sí tó dùn yàn nù tó láyé kò sí tó dùn yàn nù tó láyé kọta ọmọ lé ọ kọma bọ kólóhùn ọgbọ ọmú kápá rẹ̀ ọmọ kọ kọ́mọ ronú kó o fi ọsọ oúnjẹ alẹ́ kọ́ lọ́wọ́ gbà fún ọ kó o fi sóúnjẹ ọ̀sán. eléyìí kò sí ntó dùn yàn nù tó láyé jù kò sí ntó dùn yàn nù tó láyé kò wá sẹ́nìkan tí ọlọ́ta o àwọn ọ̀tá wa kan pọ̀ jura wọn lọ wọn ní bó lọ́ta ṣe máa ń pọ̀ tí ntọ́lọ̀ ń ṣe fún yín ní dáadáa bá ti pọ̀ sí ni bẹ́ẹ̀ lọ́ta yẹn pọ̀ sí tẹ́ ẹ bá rí ẹnìkan á ah! kọ́dà lágbájọ́ ọlọ́ta gbogbo yẹn lọ́gbàá tiẹ̀ ọlọ́run sóore fún un tọ́lọ́mùbá fi lè sóore fún ọ à yọ yí ọ lẹ́nu aqrabu an-nasi ilayk àwọn tó súnmọ́ ọ̀dùnkàn àwọn mọ̀ ọlọ́ta wallahi àyíwá abẹ lọ́n pé ká má lọ́ta ṣùgbọ́n àwọn abẹ lọ́n kọ́ lọ́n gbé wa jẹ́ rí ọ̀tá torí dọ́tọ̀ bá ti ń pé ọlọ́run mẹ́jẹ ń lọ́ta ó ń ṣépè fúnra rẹ̀ nù ó ń sọ pé kọ́ lọ́n ba àwọn orí tó ṣe fún ọ jẹ́ nù kí ni ẹnìkan ó rí tó fi máa bínú rẹ tẹ́lẹ̀ náà ibo orí tọ́lọ̀ ṣe fún ọ náà tòótọ́ bá ní ọlọ́run má ọ lọ́tà ọ̀ ń sọ pé kọ́lọ́ borí rẹ jẹ́nu à torí rẹ ọlọ́tà yọ pọ̀ ṣùgbọ́n ọlọ́run bó di òborí wọn rọrùn ẹ̀hẹ́n wọn rọrùn tòótọ́ bá ti wọn ní rọrùn ọkàn wọn ni ó wọn ni ọkọ̀ wọn má wò ọkọ̀ wọn má lé ọ̀rọ̀ àwọn má má tò torí ọlọ́run ọ̀nà tó rọrùn ni o tó fi borí wọn kì í ṣe kókó ọlọ́mọ àṣogun o wọn á fún ọ ní ìwo wọn di aṣọ pupa mọ́ lẹ́nu wọn ti kó mi òrù wọn kó sínú ẹ̀ wọn á ní ọkọ̀kọ̀ ọkọ̀kọ̀ ọkọ̀kọ̀ tutọ́ sí náà pop pop pop hmm. mọtìmọtì ni kìnnìkọ àti kìnnìkọ njọ bá wúfú kìnnìkọ njọ kìnnìkọ kìnnìkọ bá gbogbo náà dára dá àbá pẹtọ nbà ti ń pè bẹ́ẹ̀ kọ máa jẹ níyàjó ní gbígbóná gbígbóná irọ́ lásì irọ́ lásì so ọ̀nà tó fi borí ọ̀tá rẹ ní wọ́n sáti dọ́lọ̀ lò ah ọlọ́run bá wa ti ga jù ẹ wo àwọn ọ̀nà tó rọrùn tó lọ là kalẹ̀ fún wa kí ló dé tí máa sòrò fáwọn èèyàn láti gbà lilladhina istajabu li rabbihimul husna gbogbo àwọn tó bá dọ́lọ̀ wọn bá lóhùn ẹ̀san tó dáa ju gbogbo tó dáa lọ ọlọ́run sàn fún wọn á ní ìtọ́ dáa yóò rí láyé yóò tún rí lálùkìyàmù táyé ni pé an alẹ́ àdá ọlọ́run ràn lọ lórí àwọn ọ̀tá rẹ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀nà tó yá jù wọ́sá ti máa ṣe nabi Muhammad kódà ń àwọn ọ̀tá òtún máa wá bí ọ pé ń lò rẹ̀ kí lẹ̀ ń rẹ̀ kí ló dé kí ni ah, irú táwa gbà láyé yìí láti ra yín mú eh? ni fún yín ẹ̀yin olórí ibú yìí. tó nítorí pé wọ́n ti dọ́lọ̀ lò tó bá ti dọ́lọ̀ lò ọlọ́run ní fi ọfọ́ tà á mú ókè ṣetán ni lọ dá lò ọ̀tá ni ọ̀bà tiẹ̀ jẹ ẹ wàlá ẹ rí gbogbo àwọn tó yẹ pé ṣetán ni wọ́n bá mú lẹ́wọ̀n àwọn ọ̀tá náà ni mà padà pa wọn nítorí pé kò gbà fọlọ̀ ọlọ́run wàá fi fọ́tà mú torí ẹ ẹ̀san tó dáa ju gbogbo ètò dáa lọ lọ́lọ́run fún ọ yọ ọ̀ràn ọ̀sẹ̀ lórí àwọn ọ̀tá rẹ̀ tó bá di lọ́la ńkọ́ ọlọ́gbẹ́ndàlùkìyàmà an-na'imul muqim ìdára tí ìtàn yọ jẹ tiẹ̀ ọ̀nà àlàjẹ̀nà ọlọ́run dàkú má sí ilé wọ̀ wá ọlá yẹn kọ̀ pẹ́ o ẹ̀rí tọ́lọ́ sọ pé ayọ̀ alladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat li ghad ẹ̀pá yọ ọlọ́run kí kálukú yẹn ọmọ wòye sí kí ló ń ṣe lẹ́ẹ̀dọ̀la ọlá ní gbẹ̀ǹdà lùkìyàmù ọlá kálukú wa súnmọ́ òní ni gbogbo ọjọ́ ayé ọba àlọ́ òní náà ọ̀la ń bọ̀ ọ̀la lùkìyà tọ́lá ń bá dé ìwọ́tọ̀ dọ́lọ̀ ń lò ìdẹ̀ra tí ò ní tán láéláé ó jẹ̀jẹ̀ á ti mọ̀ yín pé láyé yìí á padà filẹ̀ tọ́ba ṣe tọ́lọ̀ ọ̀fà yìí lẹ̀ tọ́ba kọ tọ́lọ̀ ọ̀fà yìí lẹ̀ ṣùgbọ́n ibùdé sí kálukú yàtọ̀ síra a lè fẹ́ ni tó gbọ́ tọ́lọ̀ ń wé tẹni tó takò tọ́lọ̀ ń dájú ni pé ìyàtọ̀ wà mẹ́ẹ̀ àwọn kan ó dé síná àwọn kan ó dé sálìjánà ó kọtọ́ yàtọ̀ nǹkan fi hàn pé nǹkan ti ń bẹ̀ ń bẹ̀ yàtọ̀ iná iná alìjánà kó tó pè tán kan ọkùnrin ó ti balẹ̀ alìjánà àmọ́ iná inú fòyà inú fò àyà fún wọn máa bẹ nùnà iná ọlọmọ sí alọmọ abẹ ẹni tó bá fi lè dọ́lọ̀ wọn bá lóhùn. wọn rí dáadáa gbà ńjọ gbẹndàlù kìyà ọjọ́ bẹ̀rù ńlá ọkàn tí ọba lẹ ní nǹkan kan láyé yìí òpin rẹ̀ fún ọsọ tọba ti tọlọ gbogbo yẹn ọsọ ẹ àwùkọ máa kí ní ẹ kí lè máa fi ẹnu ṣe wọn máa fi wà rọfù ó ní ṣe bí gbàtọ rẹ ní ó ní ṣe bí gbàtọ rẹ ní torí bá ń wèrè tí ò lórí lọ́wọ́ kọ́ńbù abẹ́ ìbú wèrè ẹ̀rí pẹ́ẹ́kẹ́ yóò sì máa lọ jọ́mọ̀ bọ́nu yóò sì máa lọ jọ́mọ̀ bọ́nu wèrè ọwọ́ ara rẹ̀ à kí wọ́n á ní tẹ́lẹ̀ náà sòfò wa ni wọ́n ń bú wèrè wọ́n ń bú gbogbo ẹ̀ kùtàkùsẹ tọ́lọ́kù ọmọ bú ọ ó tún gbà lékun ládàá ni àwọn ló ń sera wọn torí di eléyìí báyìí gbogbo wa là ń fẹ́ dáadáa yìí ẹja dọ́lọ̀ wọn bá lọ bó láti wá dọ́lọ̀ nù báṣe dọ́lọ̀ ńlò náà ní ká jẹ́ mùsùlùmí gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ti kọ́kọ́ dọ́lọ̀ ńlò ẹ má ṣe kèfèrí sọ́lọ̀ nínú Islam máa pòfin ọlọ́wọ́n bá mọ́ gbogbo ńtọ́lọ̀ ni kò ṣe máa ṣe nítorí kọ́ pátìpátì bó ṣe sórí rẹ̀ bó ti ṣe sórí rẹ̀ kò sórí rẹ̀ nínú títakò tọ́lọ̀ kò sórí rẹ̀ nínú títakò tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ọ̀dọ̀ wọ́wọ́ àwọn. والذين لم يستجيبوا له تا ìdàkejì nù àwọn ẹni tó wá kọ̀ láti dọ́lọ̀ lò táǹpẹ̀ ní káfíìrúnà mushrikuna munafikuna mubtadi'una gbogbo àwọn eléyìí nànànàyún àwọn ẹni tó kọtọ lọ́n tó ń jẹ́ káfíìn àwọn tó kọtọ lọ́n tó ń jẹ́ ṣẹbọ àwọn tó kọtọ lọ́n tó ń jẹ́ munafiki àwọn tó kọtọ lọ́n tó ń jẹ́ fásikúnà àwọn tó kọtọ lọ́n tó ń jẹ́ aládàdálẹ̀ gbogbo àwọn eléyìí bóòlù àtúbọ̀tán tí wọ́n jẹ torí tó bá yẹ kó ọba dọ́lọ̀ ń lónìí kò sí bó sì jẹ́ káfí tó bá dọ́lọ̀ ń lónìí òní jẹ́ ọ̀sẹ̀bọ̀ tó bá dọ́lọ̀ ń lónìí òní jẹ́ múnáfì tó dọ́lọ̀ ń lónìí òní jẹ́ pòkì tó dọ́lọ̀ ń lónìí òní jẹ́ aládàádáalẹ̀ tó law anna lahum ma fil ardi jami'an wa mithluhu ma'ahu laftadaw tó bá lọ jẹ́ kó àwọn ni wọ́n ní gbogbo ní ti ń bẹ lókè pẹ̀ àwọn ẹni tó gbọ́ tí ó gbà wọ́n ń pè ọ́ tantan lọ́sàn-án àti lóru pé kó gba Islam tó bá lọ jẹ́ pé ìwọ tó wá kú lórí káfìrí báyìí ó kú lórí ipò ọjọ́ sẹ́bọ ó kú lórí ipò ọjẹ́ mùnáfìkì ó lórí ipò ọjẹ́ fásìkì pòkì ó lórí ipò ọjẹ́ aládàáda lẹ́mọ̀tẹ́dẹ̀ law anna lahum ma fil ardi tó bá lọ jẹ́ pé àwọn ni wọ́n ní gbogbo owó gbogbo dúkìá tí ń bẹ lókè pẹ̀ yìí ni wa mithlahu ma'ahu tí wọ́n tún wá nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo tí ń bẹ láyé yìí tó bá jẹ́ pé àwọn ni wọ́n ní tí wọ́n tún wá nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ lọ́fíjọ́dọ́ òbẹ wọn ò bá fẹ́ láti fi rárá wọn padà bí àwọn ọlọ́run pa gbogbo dúkìá yìí má jẹ́ àwọn náà kọ̀ọ̀ràn ìyẹn ni pé tètè gbàgbọ́ nísìnyí tó o bá kọ̀ láti gbàgbọ́ àkọ́kọ́ ò tiẹ̀ ní lówó lálùkìyàmù owó kọ̀ tó o mú lọ ò ní mú lọ ṣé bí wọn náà rẹni tó ń kú ní ìsìn wọn ò mówó lọ tó má sì sì kówó sínú sàárì rẹ kí lè tó máa wọn kún ti lọ kó pé wọn kówó síbi tí ọyọ ọlọ́run ní tó bá jẹ́ pé ní ọ̀gbìn dàlùkìyàmù wọn bá jẹ́ pé àwọn ni wọ́n ní gbogbo ohun tí ń bẹ lókè pẹ̀ ní dúkìá tí wọ́n tún wá nírú rẹ̀ míì pẹ̀lú ẹ̀ lọ́fítẹ́dọ̀ òbí wọn ò bá fi rárá wọn padà ìràpadà níbi iná níbi àti sórí ibú ṣùgbọ́n ta ni ó gbà lọ́wọ́ wọn mọ́ à kò sáyé rẹ̀ wọn ò ní gbà lọ́wọ́ kọ́rùnà kọ́rùnà lówó débi pé kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ ó máa ń gbàgbára àwọn agéńdékùnrin ilé a wá fi kì í fa kọ́kọ́rọ́ tá fi sí àgádágodo àwọn kọ́kọ́rọ́ tí fi ń sí àgádágodo owó kọ́rùnà àwọn agéńdékùnrin á máa gbàgbára oke àgádágodo tí wọ́n á fi ń tì ń a àtàrí àjànàkú lélẹ́yìn ọjà owó yìí wọn nígbà lọ́wọ́ kọ́rọ́nà ambọ̀sibọ́sí àwa tá a lówó lẹ́gbẹ̀ẹ́ kọ́rọ́nà ọlọ́ọ̀ni tó bá yẹ pé irú àwọn ẹni tí fi nǹkan fi rárá yín àwọn fi túláàsì gbowó yín tó bá lówó kó gbé owó tó bá jọjú ọsọdọ owó kó lè ba àràkòrò kó ń bẹ kọsámẹmí kó ń bẹ abẹ ẹkọ ha kó fi lè bá fún wa tó bá lọ gbogbo bẹ láyé tó tún á nírú rẹ̀ pẹ̀lú tó bá dijọ́ lọ lọ gbogbo nǹkan rárá padà tó sì mọ kó o lè fowó bẹ́ẹ̀ nìkan sí láyé nítorí pé wọ́n ní ni o kò o a jẹ́ pé eléyìí ti wà fàlùjẹ́ náà kọ́nà ń ẹni tí àìdá rẹ̀ bá wá lé sí dáadáa rẹ̀ kódà kó sì pẹ̀lú nǹka dáadáa àti àìdá rẹ̀ dọ́gba àwọn ọlọ́wọ́n bọ̀ kọ́kọ́ kó sí àyè kan tó ga láàrin tí tí wọ́n ti wo ìyà táwọn ọmọ náà ń jẹ ọma dàpọ̀ mọ́ sí wa lọ́mọ náà tí wọ́n bá rí ìgbádùn tó máa jẹ́ náà rí ọlọ́run ọlọ́run kàwá kún ọ̀kan nínú àwọn eléyìí bẹ́ẹ̀ ni wọ́n máa wí ńgbà tí wọ́n bá wà lórí òkè tó ga múmi nìyẹn o ní tí ó gbogbo dáadáa rẹ̀ yóò ti rẹ̀ láyé. ibùpadà sí wọn ní náà jahannama wàbí sálmìhà ó burú nítẹ ó burú nítẹ àwọn náà lé ayé kéékèèké tọ́jú wọn wá sẹ́fúntì ẹ̀yàn kan ò tó lè jókòó lórí ẹ̀ iná kándù lásán ò lè jókòó lórí ẹ̀ ká ṣe tí náà rẹ̀ ọmọ fẹ́ sí ọ lára pé ó fìdí pa kọ́kàn máa fẹ́ kọ́ máa ju ọ níbi tí bá ti ń ju kó o sì máa mú mára kọ máa rẹ pé ọgbẹ́bùn ńlá à kẹ́bùn ọkọ̀ ọmọra rẹ̀ bó o wá níná tí wọ́n fi àpò làdà bó o níná gáàsì tí o dúró gbẹ́jọ́ tí ọmọ ọkùnrin ẹ̀rú òsì máa bẹ ń tọ́ da náà kó hmm. ìṣẹ́kù nù sílẹ́ńdà bó o ti jahannam one plus plus seventy ti nà ayé ọlọmọ sí alọmọana torí délé àwọn ẹni tó kọ̀ láti dọlọ ńlọ àtúbọ̀tán yìí ni wọ́n ń sọ ọhún ẹ̀yin káfíìn wọ́n ní jahannama lẹwọ àwọn akọlà sọ Ọlọ́run tó dá gbogbo alọ sọ wọ́n ní jahannama pé jahannama jahannama tẹ òkè ní jábẹ iná ní babaana iná babaana iná tó ṣe pé a nǹkan tó nǹkan lọ nǹkan tó nǹkan lọ sẹmọ pé jahannama tó fi náà àlùjáde jahannama ńkọ́ ńlọlọlẹ jù nùnà torí bí nàbà ṣe lọlẹ sí ló burú gbàlùjẹ́ nàbà ṣe ga sí lọ́dà abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so gíga lọ́yẹ àlùjẹ́nà ní wíwọlẹ̀ lọ́yẹ iná ọlọ́mọsí alọ́mọ náà tọ́ àmì lásán tó àbí kò múra sẹ́sìn rẹ wọ́n tẹ́ra rẹ jẹ ó pò so afaman ya'lamu annama unzila ilayka min rabbikal haqq. àpèjúwe kẹta ni wọ́n jẹ́ àpèjúwe tẹni tó ṣe wípé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtàpèjúwe ẹni tí ò gbọ́ lọ́wọ́ gbọ́ àpèjúwe múmìnì ọlẹ́ni tó mọ̀ dájú wípé òdodo ni tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi tí ṣe alukur'ani àti sunna àwọn àgbàgbọ́ bẹ́ẹ̀ ike ká prove ike alukurani tó dodo scientifically scientifically kìnnì kìnnì science kìnnì science na jam, àbẹ prove science pé ó sòótọ́ kuranikali ẹ fi kurani fi prove ẹ àbí science lẹ́yìn fún wa máa prove kurani science kìnnì tó science náà dá science lẹ́yìn wa máa fi justify ọ̀rọ̀ ọlọ́ọ̀ àbẹ ìgbádùn ọ̀rọ̀ ọlọ́ọ̀ lẹ́yìn fún wa justify ntẹ́yìn bá ń ṣe. so nítorí di eléyìí ẹni tó ń ma dájú pé ntọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi lọ dodo tí tí ò lè jẹ́ nǹkan mí lọ àpèjúwe nìyẹn o tọ huwa a'ma àpèjúwe káfíìrì nípa lò wò kí ni bẹ́ẹ̀ gan-an rí kí ló wà mbẹ́ ìtàn firawuna sí ibrahim àtàwọn èèyàn rẹ̀ bá lọ ni wò ni gbogbo afọ́jú ni ẹ̀ tí ọ̀dà alukur'ani mà wọ́n ní àyà yìí ó sọ̀kalẹ̀ nítorí àwọn èèyàn méjì kan ni alákọ̀ọ́kọ́ ni Hamza ibnu Abdul Muttalib tó jẹ́ ọmọ ìyá bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam táwọn akẹ́ mùsùlùmí lò àpèjúwe ẹnì kejì ni Abu Jahal Abu Jahal la'anahu Allah ọlọ́nkọ́ làánà ọ̀daràn òun ni ẹni tó jù rẹ̀ fọ́ sí ń tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam Hamza òun gba islam islam rẹ̀ sì da orí pàǹjagun sẹ́sìn ọlọ́run lẹ́mí rẹ̀ sì bá lọ lógun Uhud anabi sì sọ lórúkọ nagijẹ eléyìí tó lágbára púpọ̀ ó ní asadullah kìnìún ọlọ́run kìnìún ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe sọ Khalid ibn al-Walid ní sayfullahi al-maslul idà ọlọ́run tá a fàyọ lé àwọn kèfèrí lórí bẹ́ẹ̀ ni eléyìí ò tó látẹ̀gùn o tó lè mú yín máa wá fáwọn èèyàn jóye o nídìí ẹ̀sìn o ẹ̀hìn tẹ́ máa tara yín jẹ dànù tẹ́ máa tara yín kékeré ká fẹ́ fi àwọn ká jóye yíwá àdínì òṣùpá àdínì àbí òye wa ìyá sọ́nà ìrọ́lásì ẹ̀ owó làwọn kúkú wá owó náà gbogbo owó ní kókó so torí de eléyìí ànábì òfẹ́ nìkan kan jó yẹ rí o wọ́n ní asádùláì ńkọ́ zero iye ẹ̀rọ tí <laughs> ntọ́sẹ̀lẹ̀ gángan ànábì sọ ó ní eléyìí kìíní ọlọ́ọ̀ni tó bá bí ọ̀dà lọ dúró de lójú ìjà ẹni sẹ pé ẹ bàbá àdínì kìí ṣe sọláàtì <laughs> nǹkan ọ̀daràn àdínì ti rí ẹni yà lè yàn so torí owó tẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ẹ wá ní ìyá súnà ìyá ọ̀daràn ti rí so nítorí délé kọ́dà kọ́ wá ni ọlọ́run kò sí pàǹfin ní joyè nínú Islam oyè oyè òfo kìnnì tani fi wọn joyè náà gángan ti rí aládàáda alẹ tí ọ̀dà kan so nítorí délé ìgbà ti fi kankan lọ yá o wípé ẹ níjọ correlation rẹ wọn wá lọ sí kàlẹ́ndà àbẹ́rẹ́ nǹkan lọ yá dáàbò jáde ní ni ẹni tí bá ti ń sin lọ́n sórí rẹ̀ inna akramakum inda Allahi atqakum eléyìí jẹ́ bá wọn. Hamza àpèjúwe tiẹ̀ ńlá àpèjúwe tiẹ̀ ẹni tó mọ̀ pé ńtọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi òdodo ni Abu Jahl ńkọ́ àpèjúwe tiẹ̀ nípa fọ́jú ni kò ríran rí ó kàn ṣe wèrè ni a nígbà fún Muhammadu bọ́ọ̀ni Muhammadu ó sì wá jọ̀gá lórí gbogbo àwa bẹ́ẹ̀ sì ní ti ń dà wọn láàmú òjòba nù sẹ́sì mọ̀ pé iná lọ́dẹ orí ti ń dà ẹlòmíì náà láàmú dòní orí ti ń dà míì náà láàmú dòní nù tọpọlọpọ ó fi kú lólórí ibú bẹ́ẹ̀ agbà ní sọ àmọ́ tá a bá gbà fún náà nísì ṣé irú rẹ̀ láwọn fún adúrúurú wa kò nu ẹni tí ọba ti wọ náà adúrú wọ náà gbẹ̀sìn kó sóríire so irú rẹ̀ ló da àwọn kèfèrí náà láàmú ah, muhammadu tí wọn bí lójú wa muhammadu tó ṣe pé bàbá rẹ̀ gan àbúrò wa bọ̀dá ní pẹ̀lú wa ṣé <laughs> muhammadu náà láàmú á tẹ̀lé subhanallah so ntí máa da àwọn èèyàn láàmú títí díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà náà olùjẹ́ lomi àwọn máa sọ pé àhàhàhà ah, ah, lọ́ọ́ máa ṣàfù ṣàfù báwo kó ìyá rẹ̀ nù ìyẹn ni pé tó ti mú wa lè lákọ mẹ́yà rẹ̀ lórí ṣé ọmọ láàmà gbọ́rọ̀ rẹ̀ ẹ wà á ti torí tiẹ̀ tẹ́yìn wò á ah, yorùbá sì ka jù yẹn lọ wọ́n kà fún bàjẹ́ ní yorùbá lẹ́wọ̀ wọ́n kà fún bàjẹ́ tó bá ti lè jù ọ lọ lójú orí rẹ̀ ọ̀daràn kò sí tó lè sọ ẹnu rẹ̀ ọmọ àrùn náà gbé dákun dákẹ́dákẹ́ ìsìláàmù yà ń tẹ́ sekun tó bí ọ sọ̀nkà mi Allah abẹ́rẹ́ rí gẹ́gẹ́ ẹni tí ń ṣe kún ó tó bi odó yìí ṣe àpọ̀ báyìí odó yìí ṣe àpọ̀ báyìí tó irú rẹ̀ náà ló ṣe àwọn Abu Jahal wàláyé Abu Jahal má títí dọ́dọ̀ ọlọ́run kó dodo ni Muhammad sallallahu alayhi wa sallam sọ ó sì mọ̀ pé ti sọ lẹ́nu kí sọ̀rọ̀ yìí alukur'an nìkan ṣùgbọ́n ìbànújẹ́ inú ni bí ni láti gbọ́kọ̀ ajẹ́kọ̀ máa nú ẹni táwa máa tẹ̀lé ṣé ọgbọ́n wa nù àbágọ̀ nítorí sí àbújá lòdù bá ń lọ wàlá irú rẹ̀ gángan ló ṣe fìrà wọn ẹgbẹ́ e sórí òsùn gbogbo káfíìrì àgbáńlá yìí ti ń ṣe wọn nù pàápàá jùlọ ńgbà wọn bá ti ṣe kóńgẹ́ kó wọn rẹ́ni bá wọn sòdodo tí wọn bá gbọ́ ní ti ń dà wọn láàmú ojú pé àti <laughs> bàbá tiẹ̀ jọpọlọ àti ètò lẹ́yìn nú àtàlùmí ọ̀jọ̀pọ̀lọ́ ní ìsàrámù ní títọ́pọ̀lọ́ á. so yọ mọ àwọn òpè bá gbọ́rọ̀ sí ẹ lẹ rẹ wà tẹ̀ nǹkan ṣé àwọn arúgbó bọ́ ọmọ pé kí wọ́n mọ̀ nǹkan ẹ̀sìn ni ọmọdé ọ̀gbọ́dọ̀ máa ń pa rẹ̀ nígbà tó yẹ kó kò burú ọmọdé ó lówó ju yìí lọ ó ọmọdé ó yé ju yìí lọ torí ẹ tó bá náà bá ń da la rẹ oríire nìyẹn náà a ah, nísìkọ́ gbọ́ lẹ́nu ọmọ rẹ àti kárà àti ọmọ aláàlì rẹ èwo lọ fẹ́ ọmọ rẹ kọ wọn àti mọ́nù alhamdulillah tó wá ní ẹ ọmọ tí mo bí kò ní kọ́ wàá kọ́ mi járe kọ́ mi wọ́n máa ń pe kátàkátà tí wọ́n ti kí ni bàbá rẹ kù sínú magidi òfò agidi ìranu kan tọpọlọpọ àwọn akọfin máa pèpè fún sọláàtì ní sítáà ní mọ̀ pé yọkàn máa wú nítorí pé kí ni àsekú ni àsekú ni lẹ́nu ìgbà ló wọ́n na yọmọ ìyàgbẹ́ ni so <laughs> torí ó wó oògùn fún iṣẹ́ làdáni gbogbo orí eléyìí náà ń bo alẹ́ wá fẹ́ lọ wájú àpèjúwe yín àpèjúwe Abu Jahl ati Jahl ni ìmáàmù àti Fir'auna àti Hamana àti àti àwọn lè máàmù ẹ wo Hamza kò fojú rí nà nàbì sallallahu gàá ọmọ ọmọ yìí la máa tẹ̀lé àbábá làwọn sí ọ fún òṣèbẹ̀ fún òjọ́ dorí ọ̀dà wọn láwọn bẹ́ẹ̀ ni Al-Abbas wọn gba Islam ní ni nítorí ọbẹ̀ náà lọ àánú wa kò ẹni o lè ní ọ̀nà kan àbọ̀nà míì tó fi gba tiẹ̀ tàbí òye wa má jẹ́ kí tiẹ̀ yín kọ́ wa ba tiẹ̀ jẹ́ gbọ́rọ̀ rẹ̀ kọ́ tẹ̀lé torí pé òun ọlọ́run ti ní kọ́ sọ fún un mọ́ wàá ti torí ìkórìíra tiẹ̀ fún ọba tara rẹ jẹ́ mọ́ bàtà ara rẹ jẹ́ torí pé tíyẹn bá fi lè kú pínrín kò sátúnṣe mọ́ kò sátúnṣe mọ́ tọ́ ni o níta gbà fífọ́jú tọ́lọ́wọ́n bá ní àtẹni tó jẹ́ kó fọ́jú fífọ́jú yìí oríṣi méjì tí ojú inú bá fọ́ wọ́n pè yàn láfọ́jú tójú títa náà bá fọ́ wọ́n pè yàn láfọ́jú ewu lẹ́rù pé ń da àbújá làmù ojú inú rẹ̀ lọ́fọ́ innaha la ta'mal absar walakin ta'mal qulubul lati fi sudur ẹ̀yin ojú ló máa ń fọ́ ọkàn tí ń bẹ́ẹ̀ nù gbáyà ló máa ń fọ́ ní máa kọlọ ma di wa lójú kọ ma di wa nígbà yẹ kọ ma di wa lọ́kàn kọ ma fọ alẹ yìí Abu Jahl gbogbo ẹ ló sì ọ kò nílà ka yìí náà lọ́nà sọ pé innama yatadhakkaru ulul albab àwọn nílà ka yìí ló máa ronú àwọn ló máa rántí Abu Jahl kò lórí lọ́wọ́ kò jẹ́ kó lè rántí kò rántí pàápàá njọ́ kan tí ẹ ti wá bá báyìí ọlọ́ni àpèjúwe yẹn ó fi hàn yín pé ẹni tó bá gba alukur'an gbọ́ kó dodo kò lè dọ́gba pẹ̀lú ẹni tí ó gbà gbọ́ kó dodo àwọn onílàáka ìlú máa ń tì ọlọ́kùn sí wa lọ́kàn nínú wa. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق أما ta لا ní làákàyè náà tọ́gbà pé ń tọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi òdodo àwọn làwọn ti máa nínú ìròyìn wọn ni pé àdéhùn tó bá bọ́lọ̀ sí wọn máa pè ṣebí gbogbo aláti bọ́lọ̀ ládéhùn pàṣẹ náà tá a bá délé ayé ẹ̀yin tẹ́ ń pé àdéhùn yìí ẹ̀yin ń làákà yìí ẹ̀yin tẹ́ ń pé ẹ̀ ní làákà yìí torí kí tẹ́ bá gbìyàn lásán sàdéhùn tẹ́ bá pé wọn ò bí yín lérò ṣé wàá rò bọ́lọ̀ wọn fún yín lẹ̀ lórí àdéhùn tẹ́ ti bọ́lọ̀ sí bọ́lọ̀ wọn fún yín sílẹ̀ ìròyìn míì tó tún jẹ́ ti àwọn nílàákà yìí onáà ni wala yanquduna al-mithaq wọn kì í yẹ abẹ́ wọn májàmú tí wọn bá bá wọn dá wọn yẹ wọn á máa pè wọn yẹ so bó ṣe yẹ kémi pẹ̀lú rẹ náà kárí nu torí de eléyìí báyìí akramakumullah kálí bá a sórí rẹ àfi kan nínú àwọn onílàáká yìí nínú ìròyìn wọn onáà ni pé walladhina yasiluna ma amara Allahu bihi an yusal. gbogbo ntọ́lọ̀ wọn bá ní kí wọ́n so pọ̀ wọ́n máa so pọ̀ ìmánì wọn kò jọrọ̀ lásán wa wọn ya ìmánì wọn pẹ̀lú sẹ́ẹ̀rù okùn ẹbí kìí tọwọ́ wọn já nítorí ká so okùn ẹbí pọ̀ àwọn eléyìí ويخشون ربهم ìròyìn míì tó lélẹ́yìn wọn máa bẹ̀rù ọ̀lọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba wọn kì í ṣe múnáfìkù tí wọn máa fi hàn fáwọn bẹ̀rù ọ̀lọ́ lójú ara yìí tó bá kù wọn kura wọn kọ́ tó bá wù wọn ni wọn máa ṣe. ويخافون سوء الحساب ìròyìn míì tó lélẹ́yìn wọn máa bẹ̀rù ìṣirò burúkú wọn máa bẹ̀rù káwọn wá bọ́ sábẹ́ ẹni tó lọ́n ṣèṣì rò burúkú fún jọ̀gbìn ìdàlùkìyà ìdí ni wọ́n máa ń sin náà wọ́n sì máa ṣe dáadáa nínú ìròyìn wọn òun náà ní kí walladhina sabaru wọ́n máa se sùúrù sùúrù ọ̀rọ̀ ọ̀run sí o àfikẹ́ ni tọ́lọ̀ wọn bàbá fún sí arábìnrin kan ọmọ kú fún kó wá jókòó sí di sàárì ọmọ rẹ̀ kí wọ́n gbára dálẹ̀ ń sùn kún gbogbo yẹn bá ti wá kọjá gbègbè rẹ̀ wọn àná ẹsẹ sùúrù ẹ mọ afọlọ ẹsẹ máa gbé ẹfí mi lẹ́nu tó sẹ́mi ò sẹ́yìn ẹfí mi lẹ́nu tó sẹ́mi ò sẹ́yìn títí tá ànábi wa sallallahu alaihi wasallam náà fi kọjá wa arábìnrin ṣe sùúrù kò sì mọ afọlọ fími sílẹ̀ ntó sẹ́mi ò sí ọ tí ntó sẹ́mi bá sí ọ ni ọba ti sọ bẹ́ẹ̀ ẹnìkan bá sin gbẹrẹ ẹ sọmọ pé ànábi ló ń gbé lẹ́nu tọ́ a nǹkan kan ò tí ì sẹ́mi kí n tó sọ̀rọ̀ ajẹ́pá dánwò sẹ́sẹ̀ wá fẹ́ sẹ́mi báyìí ebe bá anabi wa Muhammad sallallahu alaihi wasallam nǹkan tó kọ́ ìyá lẹ́nu ni pé ńgbà tó débẹ̀ kò báwọn ẹ̀sọ́ anabi sallallahu alaihi wasallam lẹ́kùn firi nígbà téèyàn kí ni ìtumọ̀ ká máa kọ́ dẹsẹ́ nù òye wa nítorí yìí máa ń sùn sábẹ́ bojú igi ni ẹnìkan wá wá láti Rome Rome nígbà wọn dàbí ká máa ọba róòmù wa rán sí umar pẹ̀lú lẹ́tà ni wọn béèrè nínú madina pé umar mo béèrè khalifa khalifa tó rasulillah mo béèrè khalifa tó kọmọ kọ khalifa tó rasulillah náà ló sùn lábẹ́ igi tí ò sí ọdẹ tí ò sẹ́nìkan ti ń sọ ah wọn wá ní àwọn àna ẹ dàpọ̀ ẹ ń fáwàdà mo mú lẹ́tà wa látòdì ilẹ̀ róòmù fún khalifa tó rasulillah umar ibn al wọn láwọn àna àwọn ìparọ́ ń bì tẹ́yìn bá máa parọ́ nù wọn náà a lọ́ba délé ẹnu bá yẹ hé olórí abala púpọ̀ nù ilé ayé ló sì sùn bí ẹni wọ́n rọ́wọ́ ọ̀bẹ̀rù pé kankan lè ṣẹlẹ̀ a ó ní kò lásán kọ́ àmìntàlẹ́mà àdàlìtà ọkàn rí òsèkòsàdédé balẹ̀ àfi nítorí pé òsè dọ́gba abájọ àwọn olórí tiwa ọkàn wọn ò lè balẹ̀ wọn àsè dọ́gba àmì tó fà tó kan àwọn olórí tìsín fi balẹ̀ ah, nísìnyí wọn lè rìn lọ sọ́jà náà tó mú ẹmú ẹsẹ́ kí ni kọ́dọ̀ ní wọ ẹ̀yìn ẹmú ta ni kí ni mo sọ tí ẹni tí ń ṣèjọba bá lọ ọjà bẹ́ẹ̀ ẹmú ẹmú kó tó di pé ọmọ pọ̀ nǹkan ni wọ́n bá yóò ti túlẹ̀ <laughs> torí pé fáìlì rẹ̀ ọ̀dà ah, ah. so ó túmọ̀ sí pé. inú tó lè fún olórí níbàlẹ̀ ọkàn láyé kò síbi kéèyàn wà just ẹ ṣàbòsí sẹ́nìkan ẹ̀gbẹ́tọ̀ ẹnìkan kẹ́ gbójú àìnáfó àìnáfó jù kí ni ń bà yín lẹ́rù nǹkan tẹ́ ẹ sí ń kọ́kọ́ ẹ lè ṣàlàyé gbangba kí ni ń sí pé báwọn àwọn eléyìí máa ṣe sùúrù ńgbà tóbi nìyí tó délé ànábì

egbe ti wá regbe egbe ti regbe o ti farayọ o ti barajẹ o ti sọsọkúsọ o ti wú ìwé kó wé tán ọwọ sọ pé ẹ eh, mọgbà fọlọ mo ṣe sùúrù mọgbà kámú ọjà ẹbí àbí kámú gbọ ọgbà kámú kámú lọgbọ nítorí gbogbo ètò o ti sọ tẹ́lẹ̀ o gbogbo rọbìṣì tó ti fẹnu wà gbogbo bó ti ṣe ṣe ra rẹ lẹsẹ wọn bí ọtí tijọ méjì mẹ́ta ọwọ àtijọ kẹrin ọwọ àlọ ọgbà kámú ọjà ẹbí ọjà ibi tó gba ká àbí ká mú gbọ tó eléyìí ó fi hàn wá pé àwọn tí wọn jẹ onílàta ẹ wọn máa ṣe sùúrù ebi tí ọ ọwọ ti fi rọpè nítorí pé wọn ràn kankan àwọn fẹ́ rojú ọlọ tó ẹ máa ṣe sùúrù nítorí pé ẹ fẹ́ rojú ọlọ àti rojú ọlọ wọn bá kọ ọ̀rọ̀ àfi kẹ ẹ ṣe tọlọ tẹ ẹ mọ pé àwọn ojú kan àwọn ọ̀rọ̀ lọ àwọn ojú kan kọ wọn ò ní rọ lọ kalla innahum an rabbihim yawma idhin lamahjubu wọn ti wọn lọ́nà wọn mi jọ wọn rọlọ wọtọ wàá rọlọ sóòrò péré kìí ṣeré ó sì lọ gidi ṣeré ń bẹ wa aqamus salat nínú ìròyìn àwọn ulul albab àwọn ẹni tó ṣe wípé wọn mọ pé ntọ́lọ́ ń sọ̀ka ìfẹ́ká nàbì sallallahu alaihi wasallam òdodo ni àwọn làwọn ti máa ń pèsè láti dúró ọwọ́ ni mo gbàgbọ́ kó dodo làlùkùránì yìí sí lọ́wọ́ ọ̀daràn wọ́n tún ti rí èsì lọ ọ̀wá lọ gbàgbọ́ ọ̀gbàgbọ́ wà á ń fọkù mimma razaqnahu wọ́n sì máa ná nínú tá a fún wa àtọ́gbà kúránì gbọ́dọ̀ torí kò sáǹfà nínú pọ̀ gbàgbọ́ tí o bá reflect lára rẹ̀ gbogbo ntọ́lọ̀ ní kò sí ọ̀mà sí so wà á ń fọkù mimma razaqnahu wọ́n sì máa ná nínú tá a fún wa Ramadan láwa yìí àsìkò kéèyàn ṣe dáadáa ẹni gẹ́gẹ́ bá àsìkò yókù náà ṣe dásìkò ká ṣe dáadáa ṣùgbọ́n àwọn ẹrú ọlọ́run máa ń sojú kúkúrú láti ṣàlékún dáadáa nù Ramadan torí pé dáadáa kan tẹ́ bá ṣe nù Ramadan àdìpẹ́lẹ́ ẹ̀san àdìpẹ́lẹ́ ẹ̀san àdìpẹ́lẹ́ ẹ̀san lọ́lọ́wọ́n bó ṣe fún yín nítorí ọlá tí ń bẹ fásitì. ẹ máa ná nínú tọ́lọ̀ fún yín kọ́ mọ̀ jẹ́ pé tọ́lọ̀ fún yín ni ọ̀ máa ná yín ẹlòmíì owó ní náà yọ máa ṣe mẹgáàdì ni kò lè náwó yọ máa fọ ọrọ̀ owó lórí ni àǹkẹ́ tòyíró àwọn eléyìí wọn ò wọnú ròyìn sirran wa alaniya wọn máa ń ná ní kọ̀kọ̀ àti ní gbangba ibi tó bá ti kaka gbé pamọ́ wọn gbé pamọ́ ibi tó bá ti tó bá kaka ná ní gbangba wọn ná ní gbangba sòtòrí ẹ títí kọ̀kọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ àwọn olùmọ̀sọ kọ́ yẹ ká ní tó lọ́mọ irú lọ́lọ́wọ́ bá wa man salaha min aba'ihim àwọn anijẹ́ wọn bẹ láwọn nìkan àti gbogbo àwọn ẹni rí láwọn bàbá wọn àwọn bàbá wọn táwọn bàbá wọn náà bá jẹ ẹni àjò wọn máa bẹ pẹ̀lú wọn so ẹ rí i pé ẹ máa béèrè pé njẹ́ ọgbẹ́ ndé tá a máa ń sá fúnra bó sátún wọn apàdà ríra wa ayé àyè fi hàn tó bá yẹ pé wọ́n jẹ́ múmin ọgbà tó lọ sọ kalẹ̀ fanabi gbọ́ lódodo ó sì ń tẹ̀lé òfin ṣèwà òun kú gbogbo àwọn àwárí ẹ̀sán tí ó jẹ tiẹ̀ ọlọ́run tó pọ̀ pọ̀ pẹ̀lú àwọn bàbá rẹ̀ èyí ṣe tẹ́yìn máa ń parọ́ yẹn ẹ sọ pé tí ilé kan tọmọ kan báyà tó ṣe wọ̀límà kíkọ́ ọmọ yẹn yóò sì pẹ̀ fún ìyẹn kínni wọ́n lè sọ pé kínní kan àdọ́ta ń dilé bàbá àdọ́ta ń dilé gbogbo àwọn ọ̀rọ̀ fabricated wà àbí òye wa gbogbo àwọn tí ẹ ti ẹ̀ lè pé láti fi kọ̀ǹdẹ̀ torí kò sí tẹ́lẹ̀ náà fabrication lásán ni ṣé káwọn ọmọ lè máa wá lé kí ó iná ilẹ̀ fi ń parọ́ ọrú eléyìí ẹ sì tún rí pé kéwù dáńgúrú yìí náà wọ́n kó sọ́mọ lórí bá tọmọ ọ̀dá kankan mọ̀ so àwa máa parọ́ tí wọ́n bá jẹ́ ẹni tó gbàgbọ́ pé tó lọ sọ̀kalẹ̀ fún àwọn ṣùgbọ́n àti ṣẹ́yìn òdodo òun sì fi ṣèwà fún ẹ̀sán tí ọ̀jẹ̀ tiẹ̀ lọ́lọ́ sọ yìí. ọ̀wọ̀ àlùjẹ́nà bàbá rẹ tó bá ṣe dáadáa màmá rẹ tó bá ṣe dáadáa àwọn náà tún máa bẹ pẹ̀lú rẹ lálùjẹ́nà. wà á zuwọ́ ẹ̀jẹ̀hìn àtàwọn ìyàwó rẹ tíyàwó náà bá jẹ́ nírí òun náà tún bọ̀ wà àlùjẹ́nà wa dhurriyyatihim àtàwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ yín táwọn náà bá jẹ́ nìrí wọ́n tún máa bẹ pẹ̀lú yín lálùjẹ́nà. wal malaikatu yadkhuluna alayhim min kulli bab àwọn màlẹ́kọ̀ ọmọ wọlé wá gba yín gba gbogbo lẹ́kọ̀ọ́ nínú àlùjẹ́nà màlẹ́kà wọlé báyìí màlẹ́kà wọlé báyìí màlẹ́kà kò sí ní sùọ́ tábàgbẹ́ jẹ́ agbádùn ẹ̀yin màlẹ́kà yìí lára àní ní sùọ́ ní ti gbádùn àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ wọlé kò sí pé nìkan sún yàn lálùjẹ́ náà ẹ̀yàn ní ìsìnlẹ̀ ayé wí gbà tilẹ̀ mọ́ ojúrí ẹnìkan sàlámù àlékún àlékún sọ̀rọ̀ tí yóò sún ọmọ ní wáá kéyìn ẹ ṣeun gan ìzọkùn lọ ọ̀fẹ́ ó tún di lọ́la sàlámù àlékún mo tún ṣé ò sí nǹkan mo tún ní wáá ké á ah, ó sì wáá fẹ́ di lémọ́lémọ́ báyìí ah, ọmọ èèyàn nu ẹ̀ ń torí pé lẹ́yìn ẹ̀kejì bùkátà ti lè wá ẹ̀ mo tún wáá kékeré kan ẹ̀ lákùn ẹ̀ lákùn dáadáa náà làwọ̀ ọlọ́run níjà ara ìdá bẹ́ẹ̀ bá ti rí tí àwà dáadáa náà mo rò pé yé ilé ayé nù torí kẹ́kọ̀ọ́ sẹ́ńtì fẹ́ wàhálà láyé àwọn màlẹ́kà tí wọ́n máa wọlé wá bá wọn àlìjẹ́nà tó tún máa wọlé wá bá wọn tí wọ́n máa wọlé wá bá wọn ní ti dáadáa yìí torí pé kò sí pé wíwá wọn sú mi kí ni màlẹ́kà fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ àbí wọ́n máa tún ṣiṣẹ́ sìn ọ́ lábẹ́ àṣẹ ọlọ́run ọba wa ọlọ́run dàpọ̀ mọ́sálì jẹ́nà lè wọ̀ tiwa náà salamun alaykum ó túmọ̀ sí pé àlùjáná ilé ni o ilé wà ń bẹ̀ o kí wọ́n ṣe bí ilé ilé ayé dàn fi búlọ́ọ̀kù kọ́ ilé tó yẹ kó àwọn òkúta lówó iyebíye lóbuló marjan almas adahab alfidda lè pẹ́ bẹ̀ kọ̀mọ̀sí múlọ̀ saka ọ̀mọ̀sí lálùjáná pé saka múlọ̀ àbí <laughs> àbí lè ama tí ọmọ mú rẹ lé pé kí ni. kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ gold lẹ́ẹ̀ máa ah alijanna wọ́ ti pé ká ká gidigidi nítorí ẹ̀ wàláyé tàlá kọgbà ká sùn kọgbà ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká wa ọgbà dira rẹ̀ mú kó gidi nítorí pé ti ń bẹ́ńbẹ́ sísọ téèyàn bá lùzẹ̀ ó lùzù gbogbo nǹkan torí de eléyìí báyìí ó fi hàn pé ilé ni torí pé ọmọ wọlé gba gbogbo kìí ṣe gba gbogbo lẹ̀kùn àlìjẹ́nà gba gbogbo lẹ̀kùn ọlá tiẹ̀ ààfin tiẹ̀ torí pé ẹni tó ní ní tó nǹkan lálìjẹ́nà ànábì ni yóò ní ju tó ń bẹ ilé ayé lọ lẹ́ẹ̀mẹ̀wàá yóò ní ju gbogbo ilé ayé wa lọ ilé ayé tálákà wa yìí yóò ní ju lọ lẹ́ẹ̀mẹ̀wàá. ṣé máa fọn gbogbo ilẹ̀ yìí ságbára rẹ̀ kà ní ìsìn bó ṣe rí rondo yìí ká pé gbogbo ilẹ̀ yìí wọ́n fọ agbára rẹ̀ ò lè kà pé wàá ní sábà fún gbogbo Ọ̀yọ́ state abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ aha gbogbo kìíní kan là látẹ̀ gbogbo kìíní kan gbọ́ ọ̀rà Ìgbòho àbí òye wa Ṣakí kìíní kan Ìbàràpá méjèèjì kìíní kan ẹ wọ́n wọ́n Ìbàràpá láìsí ẹ̀fọn gbogbo ẹ̀wọ́ nìkan ṣé agbára rẹ̀ ọ̀ka kò ní kà bó o wá ní sábà ní gbogbo Nàìjà à African continent so wọ́n tún wá fi European continent kún American continent. Australia Asia wọn wà ní times hey alijanna àkókò ẹ jẹjẹ amúra iná ló fi kókò sáyè fún kẹta dókòwò kẹnìkan ẹni tí ò ní pọnù bó wà ẹni tó ní jù bẹ́ẹ̀ lọ torí ẹ kò ní sínú pé ẹ ẹ lọ kẹsì máa nǹkan rẹ láyé kẹkẹ ni gbogbo eléyìí ti láyé torí di eléyìí báyìí salamun alaykum àwọn àmàlẹ́kọ̀ ọmọ kìí bẹ̀ ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá yín bima sabartum látàrí sùúrù tẹ̀sí yá àlè wà lè jẹ́nà láìsí sùúrù sùúrù lẹ́sìn lẹ́fi tẹ̀lé tọ́lọ̀ sùúrù lẹ́sìn lẹ́fi jìnnà sí tọ́lọ̀ ní kẹ́mẹ́sì sùúrù lẹ́sìn tẹ́fi gba àdánwò tọ́lọ̀ bá gbé kàn yín sùúrù oríṣi mẹ́ta àǹbùkátà wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú sòrò àti sọ̀láàtì ó tóbi kọ àfi fáwọn ẹni tó bá ní tẹ̀ríbọ̀ kan àwọn mọ̀lẹ́kọ̀ọ́ yìí pé ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín látàrí sùúrù tẹ̀sí tẹ́ ẹ bá ṣe sùúrù bá ebi tí mí ní ti lé wákàtí méjì kìí sì finú ṣeré kò ní pé bí ń fi yóò máa dá tọ́mì yóò sì máa dúpẹ́ fọlọ́ tọ́lọ̀ sí òun sùn kò sì ní tìtorí pásíkò sínú tó kọ́ máa jẹun jagunjagun òkèlè mẹ́ta lẹ́ẹ̀kan náà látàrí sùúrù náà torọ́ mọ̀ pé tó ń ṣe kí ló ń ṣe òun sẹ̀sìn fọlọ́ akramakumullah ẹ wo bó tutù ṣe máa mú gbà mí tí ò ní rọyàn lọ́rùn tí yàn máa wò pé ṣé kí n dá mi sọ́wọ́ àbí kí n má dá mi sọ́wọ́ ẹ fẹ́ sálọ̀ àlà ẹ sì dà sọ́wọ́ ẹ fi bọ́jú ẹ fi parí ẹ fi fẹsẹ̀ ẹ sálọ alẹ wàá sí lọ àjàjà tíjà náà bàbá tó mú yín tó ń ti ìṣòro ẹ̀rí pẹ́ sí lọ náà ẹ wọ ẹlòmíì torí pé ń sí lọ àdánwò tí ń bá pàdé láyé ó ti pọ̀ jù yọ bá pàdé lọ́dọ̀ òbí lọ́dọ̀ ẹbí lọ́dọ̀ ara wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ gbogbo wọ́n fi síwájú wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ torí pé ń ṣe Islam kàkà kó fi Islam sílẹ̀ yọ máa ṣe sùúrù títí yóò fi kó ń kú lórí Islam náà torí assalamu alaykum bima sabartum ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín o bí sábàbí sabri nítorí sùúrù tẹ̀sí fa ni'ma uqba ad-dar ilé ibi tẹ́ wàá wọ ilé tó dànù ilé ibi tẹ́ parí ọ̀rọ̀ yìí sí ilé tó dànù ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ lọ́kànnú ẹni tó parí tiẹ̀ sálùjẹ́nà ọlọ́run ọba mẹ́sàn wa máa ná má jẹ́ kó máa ná tara wa jáde má jẹ́ kó máa ná kó bẹ nínú àkójọ wa yìí. ọlọ́run ọba kó forí jìn wá ká tó kú kó ṣàánú wa kato ku ikú wa kó forí jìn wá jọ́ gbẹdà al-qiyam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.